girls. Just look at you. Is this normal life? Jumping from one party to the other. bàbá wí fún mi ní agbọ́ sọta pẹ̀lú bó o ṣe rí pépépé tó akọ́pọ̀ yóò máa rèdí káàkiri yóò máa rèdí káàkiri gbogbo abúlé yóò máa rèdí káàkiri gbogbo àbà àsótù ni ọ òtún tí sẹ̀wọ̀n ara rí ìwọ nìkan ló lórí ẹgbẹ́ ọmọ lè rí ìwọ ẹ̀ náà ló lórí ẹgbẹ́ ọmọ borí owó ìwọ ni ẹ fi dá kápò ṣé kò yẹ kó ọgbọ́n èwo wá ló lóyún nínú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ tí máa ṣèpàdé náà bí orí pójú tì ọ ojú tì ọ kó lóbó wọ̀ ọ́ ọ̀tá fún ọ bẹ́ẹ̀ ni mo sọ ọ́ òdelábọ́ tí ẹ bọ́ ọdẹ́lẹ́ta tí ẹ ta olóyún aláìní bàbá ọ̀rọ̀ ẹ yà mí lẹ́nu n tó tiẹ̀ wá yà mí lẹ́nu dùn ní wípé èèyàn mọ̀ sọ̀rọ̀ fojú di o ah! èèyàn sọ̀rọ̀ fojú di kàfi láwọn ọmọ pọ́tí tó bá hùn wọn ọmọ pọ́tí gborí ẹran wọn ọmọ pọ́tí dìbà síà ntẹ́mi rò pé wọn ò tí ì máa fọ́ kàn rárá àṣé wọn ti ba bẹ̀jẹ́ àṣọ náà ti dàrú ah! wọn gbẹja táwọn dodòrú nǹkan dé adúrú kínní bọ̀gìnì bọ̀gìnì ó sì ń rí ibọ̀ ó sì wọlé tán kége ara àwo lọ gbà sí tó o fi wọnú ilé ìwà tí wọn mọ̀ pé nǹkan kan bọ̀ o tún wá ṣe débi o tún wá lóyún o ò tí ẹ̀ dé ńjọ́ kan kọ́ kẹ́ẹ̀dì báyìí ní gbogbogbò kíní kí ló ṣe ọ́ kọ́ wá ṣàlàyé bọ́rọ̀ èsì jẹ́ fún mi ọmọ ìjà mi lẹ́nu fún o ah, o ṣe o ṣe o ṣe o ṣe ìtọ́ gbàmọ́ra yìí èmi ìyá rẹ èmi tí mo jẹ́ ìyá rẹ tí mo bí ọ yìí wọn bí ń dá kí n gbarú rẹ ń tẹnu pọ̀ bí àdán ni ọwọ́ gba dúró kínní mọ́ra débi wípé ó ṣe é ṣe é ṣe ó sì fi ka oyún fún ọ abájọ àárẹ̀ àmọ́ gbàsà dídá wọlé wọlé wọlé kalẹ̀ po tiẹ̀ ta ọgbà mọ́ra ó ṣẹ́jú pọ́n lẹ́gùn kì í nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ah, kàfílà ọjà mi lẹ́nu sọ sábàdìrẹ́sì ẹ̀ torí èèyàn gbọ́dọ̀ bu ọ́ tó bá ń kọ́ ọmọ màdírẹ́sì ẹ̀ rárá lẹ́kọ̀ọ́ tí ń gbé sọ́ọ́ màdírẹ́sì ẹ̀ sórí tí ó di wàhálà ìní kí n bí ọ léèrè ọ̀rọ̀ kọ́ ọ wá mọ̀mọ́ bó ṣe dá ń lóhùn mo ní sọ́ọ́ màdírẹ́sì rẹ̀. ó fún mi ní báyìí. Ah, àṣé wọn ò parọ́ pé bẹ́ẹ̀ ló bá ṣe tó náà ní kinní ọ̀hún máa tó abájọ náà ló fi lè gbà á ìbáṣepọ̀ ti di yànmọ̀kàn lóòótọ́ kò yẹ kó gbádùn kinní ọmọkùnrin. ìyá náà ẹ̀wọ̀ ẹtí ò sí ibi kò yẹ kí èèyàn kan parọ́ mẹ́lẹ́dẹ̀ rẹ̀ ẹ sọ pé kí ni ìrẹ̀ tó báyìí sí ojú báyìí lọ. tí ìbáṣepọ̀ ọjọ́ máa burúkú gbà sọ yẹ kó gbàdúrún tó kú yìí tọ́ wọn yìí kàfi là. kẹsẹ̀ mi ṣe kú ṣe. àbólówó burúkú ni ọ bó o ní ṣe máa ṣe ọ kì í ṣe ọ ti kú ṣe ṣerú nǹkan báyìí lè ṣe èèyàn rẹ jẹrẹjẹrẹ ọgbọ́n wo ló fẹ́ dá sí i kó tó pọ̀ kó tó wọnú ẹ̀ka yóò jẹ́ gbogbo òfin gan ò ti bàjẹ́ olóòbùkú ọmọ mọ́sákàtì ẹ̀dùpẹ́ tọ́ ọmọ àdírẹ́sì. ẹ káàsán o ta ni o àwa ni o mò ń bá o mò ń bá o mò ń bá o dúró dè mò ń bọ́ àbọ̀ o ẹ mà káàsán. Ah, bóò ni adúpẹ́. sálàfíà ni. mo kọ́kọ́ wo ilé mi wọ̀n pé. tí ò sí wàhálà. ẹ a kọ́ má bàa sí náà ni ẹ dákun ọlọ́run ó ṣàánú gbogbo wa. àmín o àmín ọlọ́run ó ṣe kẹjẹ sórí rẹ ẹ dákun ṣé ẹyìn ọmọ yín wà nílé. sí ò sí. kọ́ má bàa sí ni mhm. ṣe rí kọ́lọ́run ó ṣàánú wa ọmọkùnrin gógùn ọmọ agùnbánirọ̀ gúngùn tí. agùnbánirọ̀ alára gbọ̀nà. yóò mà dá fún mi òun ni ló ṣe àṣemáṣe fọmọ mi ló bá sì mórí légbó ló bá lọ. ọkẹ yìí náà. ṣùgbọ́n mo wá di wípé kó mọ̀ bá bàjẹ́ pátápátá mo wá fẹ́ rí ọmọ yín kàfílà ṣe mọ̀ pé kàfílà àti ọmọ tèmi ìyábọ̀ ṣe mọ̀ pé ọ̀rẹ́ ni wọ́n nígbà tí agùnbánirọ̀ tó sì ti gun ọmọ mi tó ti fún un lóyún. ó kà àwọn èèyàn tó pọ̀ náà nú àbá. mo máa ní pé tó kí n tiẹ̀ wá bá kàfílà o bóyá tó bá mọ dírẹ́sì rẹ̀ kí a lè lọ òun bá sì lọ bá a lẹ́kọ̀ọ́ ń bò tí iná pápá bora lọ èkó yẹn o. kọmọ kọmọ ẹ kọmọ bó o lè ti fẹ́ mọ̀ kọmọ ẹ mọ̀ wípé ọlọ́run ló ké mi yọ tí yóò jẹ́ kí n dín inú páńpẹ́ kọ́pà àbẹ́ẹ̀mọ̀ ọlọ́run yọ mí ni ó dáa kéèyàn máa kọ́ mọ̀ ọmọ tèmi gbẹ́kọ̀ọ́ ni tí ọba gbẹ́kun náà ìbá bọ́ sínú kínní tá à ń wí yìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ elédùà tó kó mi yọ tí ọ̀jẹ̀ jìn sínú ọ̀fin rẹ̀ tó ti yé yín ṣé ẹ rí ọmọ yín bóyá ẹ̀kọ́ kọ̀gbọ́n ni o bóyá ẹ̀sìn ráyè láti kọ́ ni o àti pé ńgbà míì náà tún wá wà o ó ń lọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ṣe máa gbàdúrà wípé kọ́kọ́ àwọn ó kú káwọn wà láàyè torí tóbìnrin bá wà láyé a máa ráyè tọ́ ọmọ ju kókó ọkùnrin pẹ̀lú ọmọ lọ tó ti yé yín àti wípé ìwà tẹ́ ẹ̀ máa wù òun lọ́mọ yín mú un torí gbogbo ìgbà míì láàmú rí àwọn oníyẹ̀rì àwọn ń borùn tí wọ́n máa ṣe kú sọ yàrá kan ṣoṣo náà lẹ́sìn lóko pé méjì inú yàrá yìí náà lẹ́ẹ̀tì máa mú wọn lẹ́ẹ̀tì máa bò wọ́n mọ́lẹ̀ lẹ́ẹ̀tì raga bú wọn ọmọ yín sì ni ó ti dọmọge kò lè sùn wọ́ra mọ́ bẹ́ẹ̀ bá ti ń ṣe ní ọmọ rin ọmọ yín náà ń tọ́ wá mú un tó fi dọ́dọ̀ kọ́pà tóun náà fi làálẹ̀ fún pé ìtí bàbá yìí ẹ̀ máa dáwò lójoojúmọ́ yìí kóun náà kóun yẹ̀ wò kóun rí bí ṣe máa rí ẹ sì wá rí bí kọ́pà ṣe gùn tó ọmọ yín gbìyànjú o ọmọ tẹ́ntẹ́n o ah sẹ́ni kó gbìyànjú ó sì gbé adúrú kínní mi ah, ó yẹ kéèyàn máa bọ́ ọmọ wí o bí ó bá díjọ́ mi sẹ́ẹ̀rọ oyún tọmọ yín ni kì í sọ máa lé o mo jèrè ni ẹnu kẹ́ ẹ máa gbọ́ ọmọ káàkiri ni yóò sì máa jó ọkọ yín ẹ kú mọ̀ ọmọ yìí gan o kì í ṣe pọ́pọ̀ lọ́wọ́ yín tẹ́lẹ̀ ọlọ́run bá yín ṣe inú ìkẹ́ni ìdí méjì kìíní ó bí mi so ti yé yín ẹ bá a sọ̀rọ̀ tọ́lọ́n bá kó yọ lórí eléyìí kọ́ má tún dárú ẹ̀ wò mọ́ oyún ìyanu oyún ẹyẹ ni wọ́n sì pẹ̀lú ẹ̀ pàápàá. ọlọ́run ah. ó jẹ́ kẹ́mi ó gún. àmì àṣẹ àmì àmì ọ àmì àmì àmì. sẹ́ni òótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ èmi ò ráyè n ò ráyè tí láti kọ́ ọmọ ńlẹ̀ òun ni òjì ọlẹ́kọ̀ọ́ hmm. tiẹ̀ dáa díẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ míì sì wà tó wì jẹ́ pé ìyá wọn ó ráyè ọkọ wọn lẹ́kọ̀ọ́ wọn ò gbọ́ ẹ̀kọ́ bóyá ìyá tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ burúkú ní ń kọ́ wọn ni o àbí ọmọ burúkú ni ọmọ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ni o àti gbogbo wọn tí wọ́n wá lẹ́kọ̀ọ́ papọ̀ ni o kọ́lọ́ wọn sànú fún àpẹẹrẹ irú ọmọ tí yín báyìí ní ìsìn tó jẹ́ kàfílà tẹ́yìn sì kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ burúkú tó yẹ pé bẹ́ẹ̀ sì ti kọ́ náà etí rẹ̀ náà kò tún gbọ́ tóun fi lọ àbí ẹ fẹ́ sọ pé ń ọmọ wípé kàfílà náà ó ti fi ara gba kínní òun ló kọ́kọ́ sílẹ̀kùn àgùnbánirọ̀ kí àwọn ọmọ yòókù tó máa wọlé. kàfílẹ̀ wo. tó ń yọjú wò mí yìí ni tó dàbí èwo wò di àkàyè ni tí ń rọra ń wò mí yìí ni àbí irọ́ ọmọ gba o gbé nǹkan mi ọ̀sẹ̀ nukuru. ọ̀dà ìṣe. o ò gbé mi tán ọ̀ sọ wípé kí wọ́n wá fún ọmọ tèmi náà kí àbí kọ́kọ́ lọ kọ́kọ́ sílẹ̀ kò sí kọ́kọ́ bẹ̀ sí sí kó sínú ẹ̀. kò burú ọ̀dà o ti rájì rẹ sí èyí ò ní o múra sí. dúró ní òmò bá fún ọ̀dà rẹ sí. àwa ṣetán ẹ ní àlọ́ àkọ́mọlẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ kọ́mọlẹ́kọ̀ọ́ òwú ìyàgbọ́ ni ọmọ ràn àwọn bọ̀dá ń wọlé bàbá ń wọlé gbogbo wọn náà ń kọ́ ṣebí ohun tẹ́ ń ṣe ni ọmọ yìí rí tó wà lọ fi kọ́ ọmọ tèmi. bẹ́ẹ̀ ni ọkọ tẹ wá ṣe rádaràda sílẹ̀ tẹ kó gbogbo ẹ tẹ tẹ kó gbogbo ẹrù kó gbogbo ẹ sí kínní tẹ ń bá wa sọ kínní. òótọ́ ni. ẹ má wàá bínú. kẹ́mi ọmọ ṣe ni. ọmọ inú ẹ máa jan o kẹ́mi ọmọ bínú ọkọ̀jàn òbu ni. ohun tí fi jàn ni pé ń gbọ́ ọmọ tí ń ti ya ọmọ tí ò gbẹ́kọ̀ tẹ̀mọ̀pẹ́yìn eh. kọ lẹ́kọ̀ọ́ ni ò fi gbẹ́kọ̀ eh. ọmọ tèmi kò sì rẹ́ni kọ́ mm-hmm. eh, ni ò fi yẹ kọ́kọ́ mm. ọmọ tìyín ló wá ló burú jù bẹ́ẹ̀ni ẹ ṣe. tó bá yẹ pé ọmọ àdírẹ́sì àwa méjèèjì àti wà nù kòtò kan náà báyìí ká lè bá a jáde. kọmọ bí a bá sì wà nù kòtò náà kò yọ kó kálukú orí ẹ̀ máa tọ́jú ọmọ rẹ̀. kọmọ kọmọ kọmọ kọmọ kọmọ ọ̀dà náà tó bá jẹ́ wípé ọmọ ẹ̀ kàn ń parọ́ ni kì í san fẹ́ san kéwọ́ fọwọ́ yóò bá lọ yọ. ọjọ́ mọ̀ forí sọ̀gọ̀rọ̀ kó àmọ́ kù dáa yìí mo ní ọ̀mọ́ àbọ̀ràn ni. Hmm. yóò ló ti fọnú káyìn. ah èmi yẹn parọ́ tó bí ọdún kan báyìí. ah àbájọ mo sá ń wo òórùn yìí pọ̀ àfi bí ìgbà sin bá ń rùn kí ló dé. káàtì fọnú tún di wàhálà fún inú ẹ àfi bí ìkùn asín hmm, gbogbo àbà sì mọ̀. ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ọjọ́ wo lẹ́yìn ti wẹ̀ báyìí. ah ojoojúmọ́ lèmi ń wẹ̀ ah tí yín lọ́wọ́ aburú jù ṣé mọ̀ pé mi ò fọnu bí ọdún kan ó yẹ kó rùn ẹnu tá a bá fọ̀ bí ọdún kan tí ọba rùn á jẹ́ pé ọmọ àlè lẹ́nu ọ̀hún ṣùgbọ́n ara tá a bá fọ̀ nídojúmọ́ tí wọ́n rùn bí òkú ajá á jẹ́ pé wàhálà ti dé nìyẹn o ah, ara tí yín ó rùn bí òkú ajá á jẹ́ pé ọjọ́ kan tẹ̀ bá ti rẹ̀ báyìí kí gbogbo òlu ọ dàrú ni kọlọ́wọ́n sànú fún wa gbogbo ilẹ̀ gbogbo yín náà ni ẹ̀yin rádaràda yóò yẹ ká ká yín kò lábúlé ni orí ìrẹ́gbẹ̀dá ìṣe tí àwọn ọmọ wa tí wọ́n ń kó lẹ́kọ̀ọ́ ni ó yẹ kí wọ́n fi okùn dì yín ni kọ́ wọ yín kò ní kíní ká má fi òórùn bá gbogbo ilé jẹ́ ọlọ́run máa ṣàánú ẹ̀ ewu ewu ọlọ́run máa máa jáde àmàlí ìfọ̀. àbẹ́rẹ́ rí bó ṣe dàbí ìnáwó olóúnjẹ orí síósíó bí adìẹ orí àbá ẹ ọmọ yìí mo rò pé orí ẹ ti burú kí ló mọ ọtọ ìyọjú orí ìbú mẹ́wọ̀n mo ní kí ló mọ ọtọ ìyọjú. orí ẹ̀ ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. ẹ̀dá ló ṣùṣù ká ọwọ́ ọlọ́run rẹ̀ rò ẹ má lọ rẹ́ǹtì eré má ní dúró kò sí ní tó dùn bíi káwá níwálé ọ̀rẹ́ fún mi ọ̀rọ̀ tó bá jẹ ní ògidì ó là wá tó bá jẹ́ bínú yín ṣe bí mi ni tó bá jẹ́ bí mo ṣe hate yín tó tí mi ò fẹ́ máa rí yín rárá rárá rárá omi ò yẹ kí n gbé ni kí kí kí enjoy ẹ fẹ́ kíìpù kíìpù yóò kíìpù yóò. ẹ jẹ́ ká tiẹ̀ jọ wò ná kálẹ̀ yìí wà lójú ilé ipe ìrìn afẹ́ gbá bọ́ọ̀lù ní kíìpù yóò. màá wọ́n lu yìí ata díẹ̀ díẹ̀ wà nú ẹ̀ ojú ata yín wá burú. ẹ̀yin àgbà ọ̀sẹ̀ gbà agbára ṣé rọrùn ayé ilé ẹ̀kọ́ bó ṣe rí èso ló dàbí ẹni wípé ẹni tí òun mọ́bọ́jọ́ òṣè máa rí lọ́la tó wá bẹ̀rẹ̀ sí ní ṣòṣì lẹ́sẹ̀ yìí. tora ṣàṣemáṣe ó dẹ̀ wá fún yín láǹfààní láti máa ṣòṣì dẹ̀ ń ṣe sí wa ó dín díẹ̀ mi ọ̀kànlá mo dé tẹ́ẹ̀dẹ̀ mo rú èèyàn tèmi jẹ́ ń bí kó tó di pé mo lọ mo dé lánàá wọn wá sọ fún yín torí pé wọ́n ti èmi síta ẹ̀yin wá mú oúnjẹ ẹ wá gbé sápà torí ẹ̀yin wà ní ìkíà táyé ẹ̀ máa fi pinyin kì kò ní mọ̀ torí àwọn tó wà lẹ́yìn ẹ̀ tó yẹ kó ràn lọ́wọ́ àbáwọn tó bá kéré díẹ̀ sí kò ní ṣe ọ̀rẹ́ àwa dàbí kándù á dàbí kándù tí wọ́n tọ̀nà lé lórí ṣẹ́yìn kò má má jò lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá dẹ̀ ti jò tán pátá bẹ́ẹ̀ dẹ̀ rè ẹni tó bá tọ̀nà sí kándù yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ kándù á dẹ̀ mú bí ábí òní á mú torchlight. irọ́ tó mú ìṣàlù irọ́ tó mú láì láì tó mú dání tó fẹ́ fi tàn kò lè rí báyìí tàn ni ó bá mi tẹ lágbára ọlọ́run. kò ní tán. gbogbo òtàtọ́ tiẹ̀ sọ iye mi kan ni mo ní lágbára ọlọ́run iná mi ò ní kú ó tiẹ̀ ní jágore yìí. ṣé ẹ mọ tí mo fẹ́ sọ ṣé ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀gá ni mo jẹ́ sí yín nítorí àbúrò ìyàwó ọ̀gá èèyàn ọ̀gá èèyàn ni dáàdì dáàdì ó ní mo jẹ́ sí yín ẹ̀dẹ̀ mọ̀ tọ́ bá wá bí yín dáa tọ́ bá bí yín re kí n sọ pé mo fẹ́ jẹ oníṣẹ́jú méjì méjì kẹ́ni kò sóúnjẹ sọ́sí ẹ wò ẹni bó ṣe rí ẹni bó ṣe ń do tí n bá gbà mọ́ yín lórí á change sound. ọmọ sírò <laughs> àbọ̀ ọpọlọ lọ fi ń díìlì pẹ̀láyé àbọ̀ ọpọlọ àbúrò ìyàwó ọ̀gá kí ló dé tó ọmọ ìyàtọ̀ nínú june àti july náà ó jẹ june ni wọn lóòótọ́ ní ti june june ni wọn lóòótọ́ ní ti july àbúrò ìyàwó ọ̀gá ó dúró fún àbúrò ìyàwó ọ̀gá àbúrò ọ̀gá ńlọgá mi a máa ń ṣe pé ọmọ tó ti ń sàkópa jẹ a máa ṣàǹtì rẹ ni bàbá ó kọ́kọ́ fẹ́ ni ọ̀gá ti fẹ́ yàwó mi. Ah, wọn ti fẹ́ lomi tẹ́lẹ̀ ọ̀kánjú owó tàǹtí rẹ nígbò orí gbogbo ẹ̀ tó ń ṣe rìngìndín ló ṣe fẹ́ ẹ̀ bàbá ìgbà bàbá náà sì ń lọ o ìjọba mọ́lẹ̀ ni wọ́n nà á ìjọba bímọ ni wọ́n yayọ ọmọ ìjọ tó lé ìyàwó tí ń jáde náà àwọn àbúrò rẹ̀ méjì tẹ́jú wa ó ní ẹ̀ papọ̀ ni ìjọ ọ̀gá bá ṣe tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ ajé ìrìn ó bá sún ẹ ní ẹ bá jùlọ ilé ẹ báyìí gbà pé ìwọ náà tẹ̀lé ẹni. ẹ ẹ ẹ ẹ káwọlẹ̀ ẹ káwọlẹ̀ ah, ah, ah. ọ̀rẹ́ lè mú èmi àti ẹ káwọlẹ̀ torí tó bá láàyè ìbèrè ṣe ìmọ̀ tó ṣẹlẹ̀ tó bá láàyè ìbèrè ló jẹ́ ìyẹn ṣe ìmọ̀ tó ṣẹlẹ̀. ṣé ọ̀gẹ̀nú ilé ìlàjọ sí. bọ́bọ̀ fojú lásán wò mí. ọlọ́run gbọ́ máa yọ wá bá yín lóru screwdriver máa fi gún yín dìpa tí bá lo screwdriver èyí ó mọ̀ kú máa lo omi gbóná omi gbẹ ẹ ti sùn. kún bí mo tó ṣe wà yìí. ẹni tí sùn kò mọ ẹ gbọ́ tí bíbélì tán ní bíbélì wí ni wọ́n nígbà tí ènìyàn sùn àwọn ọ̀tá rẹ̀ wá ẹ lọ́tà méjì èmi ni ọlọ́run kẹ́ ẹ má sùn ni ẹ̀yin ẹ má díjú. padà wá mi yàrá ò dára rárá o. ọlọ́run gbọ́ gbogbo ibi tẹ́ ẹ rì sí ní kíchìnì màá tún kíchìnì fúnra ara mi àdàbẹ̀ ní pé kú wọn àkànjẹ ni ibi tẹ́ ẹ ro oògùn mọ̀ tó jẹ́ pé gbogbo tẹ́ ẹ bá gbélé ló ń dùn mọ́ wọn lẹ́nu gbogbo ẹ̀ máa fọ oògùn yẹn ìríran wò wọ́n bá bì yín dà kó tó tó ṣẹ́jú mẹ́wàá kẹ́ ẹ má gbòjẹ mi wà bá mi ẹ̀ríran wò. ọ̀gá ló ní kí n máa àwọn èèyàn tí màá fún lóúnjẹ ọ̀gá ló ní kí n máa àwọn èèyàn tí màá fún lóúnjẹ agbára tó wá fẹ́ máa lò ní ìsìn ó ní ìmánulẹ̀ o. mi ò sí lára àwọn tó ń kẹ́ fún mi. ẹ̀wọ̀n ìtí ẹ bá fún ọjọ́ máa jẹ́ ọlọ́run. ṣé mi ò sí ń bẹ̀? ẹ̀wọ́ ah. má wọ̀rí bí o fẹ́ gbọ́ pé kò kọjá ìṣe nínú bí bó ṣe wà bí ti gbígbóná ti gbígbóná ó ní màá gbé màá gbé màá jẹ ìdánù ṣé àwọn kẹ́kẹ́ oúnjẹ tẹ́ ìṣe jẹ́wọ̀n kí wọ́n wọ̀n ni wọ́n wọ̀n fún yín ní gbèsè ló máa bọ́ sí lọ́rùn yín ìtẹ́ ti wọ̀n tí ó dáàrí ibo ló wà ohun tí bá dẹ̀ sọ ni wọ́n máa gbọ́ wọ́n burú gidi ni ọlọ́run tó bá bí yín dà ẹ má lọ tọ́lẹ̀tì o ẹ má lọ kódà kẹ́ yàgbẹ́ síbẹ̀ kẹ́ ti flush ẹ̀ tán kẹ́ ẹ má wọbẹ̀ rárá ni tí bá bu díẹ̀ nínú omi ẹ̀ o tí mò ń bọ̀ látàbùlé ó ti tán. Ah, ah. ọ̀nà ẹ má tọ̀ sí bí o ah, ẹ má tọ̀ o mo ti sọ fún yín kẹ́ ẹ má sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí màá bá yín láàrin òru ẹ̀rí tọ́ bá bí yín dẹ̀ ti nǹkan kọkẹ́nu gbogbo oúnjẹ tó wà bí màdé ti pẹ́ máa korúkọ yín sí tẹ́ bá fi díẹ̀ kan nínú ẹ̀ apá yìí kú. àkè báyìí. èmi bá ní wọ́n ní wọ́n bá fọ́ lóúnjẹ. mo fẹ́ kẹ́ ẹ̀ kú òmi àní mo yé ti yí mo fẹ́ kẹ́ kú òmi. ọ̀gá ló ní kí wọ́n bá fọ́ lóúnjẹ. má lu èmi o má lu èmi o sọ fún bọ́sẹ̀ ní ọmọ yìí bò lẹ́kùlé tó di wàhálà kan ah, tó lọ. ẹ̀mí ọmọ ìgbà ọ̀gá lónìí máa fún ọ lóúnjẹ ìlú inú ẹ̀gbọ́n kò wá ẹ̀ ẹ̀dùn onídìí wọ́n bẹ̀ ṣe kúkú pẹ̀lú mi o mi ò níjọ́ ẹ̀ olórí kúrò ẹ̀. thank you Thank you. orí ọ̀dà. Ah, ah, ọlọ́run wúre. ó yà. wọ́wọ́wọ́wọ́ tó wo bí tó rò kí mo sọ fẹ́ nígbà tí mo kọ́kọ́ dé tí mo sọ fẹ́ nígbà pé màá fojú ẹ̀ hàn bẹ́bẹ́ gbogbo orí burúkú àtòsí tẹ̀ ṣe fẹ́ mi nígbà tẹ̀ mi dé mo sọ pé màá fi ojú yìí màá fi hàn èèmọ̀ o ti rí ah. ẹni tó gbà ẹ́ síṣẹ́ ohun tó o bá ṣe tó ń ṣe lọ́wọ́ tá a fi ráyè díẹ̀ lókun mọ́ eh. géètì wà á sọ ẹ̀yà eh. ẹ̀yà eh. orí ọmọ mi ọ̀rẹ́ mi ní wọ́n o ti yá lẹ́yìn o ti yá lẹ́yìn o ti bẹ tu. àbí ẹni kúlẹ̀ sẹ́. o ti bẹ tu. ìgbàgbọ́ ìgbàgbọ́ lóde lóde jẹ́ kó wẹ̀ lórí. ẹ ṣe rè ẹ ṣe rè ẹyin ló bukú. ẹ o sùn mi o arìnrìnrìnrìnrìnrìn òòrùn papapapapapa kí wọ́n júwe ibìkan fádúrú rẹ kọ́ ọ má má pé júwe. sípọ̀jọ́ rìn náà nìyá mi. wo wo wo ọkọ̀ wo bó ń ṣe dàbí agolo. ẹsẹ̀ mẹ́ta. ẹsẹ̀ mẹ́ta ló ní. ẹ máa ń bẹ lẹ́kọ̀ọ́ abájọ wọ́n máa ń ròyìn èkó lóòótọ́ ah. ibìkan rèé ibìkan rèé ah, ọmọ rẹ̀ lé ọmọ bu ọ̀jẹ́ lájá máa bù yẹn jẹ lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé o. Ah. ṣé irú àwọn ajá tí bàbá ọdẹ ń lò nílùú. irú ẹ wò bàbá rí èèyàn tá a béèrè kẹjá béèrè. àwọn tá a ti ń béèrè lọ́wọ́ wọn tí wọn ò wa lóhùn kọ́ ọ̀rọ̀ rẹ sú mi o kọ́lé Ẹlẹ́dùmarè má fọmọ jẹ̀yàn yà ni o bàbá ọkọ mi wá dákun torí Ọlọ́run ẹ ibì kan la fẹ́ béèrè lọ́wọ́ rẹ àmúwèé wá wọn rè dákun. màmá mo bízì mi ò ráyè. ṣé bẹ́ẹ̀ sì júwe fún wa abẹ́ ṣe rìn bí aláǹgbà bẹ́ẹ̀ gbẹ́ wọ̀ èmi ọmọ egun mọ wà lẹkọọ wà á tún sẹni tó lè bá sọ̀rọ̀ báyìí wọn ò tún pe ríìtì wọn mọ gbọ́ mi ò mi ò háyè mi ò háyè. ìyá mi oṣù mi gbogbo èbò tọkọ mi gan ti kọ mi ó yẹ ilé. wọ́n fọ̀rọ̀ èbò lẹ̀ fọ̀rọ̀ èbò lẹ̀ akóṣìbá ni ọmọ tó kọ́ mi sí wàhálà wàhálà tí wọn kó ìyá mi sí rí ó ti mo ti rẹ rìn rìn rìn ó ti rẹ mí àbí bó o ní. rìn náà ni. ee ibẹ̀ rẹ o ibẹ̀ ni ibẹ̀ ni ibẹ̀ ni orí ọ̀nà ah. pílọ́tì ah, pílọ́tì. ìyá mi ìyá mi wọ́n mọ̀ kọ́ ẹ̀fà àtẹ́rìn ẹ̀sán ń bẹ láàrin rẹ̀. wòkè aláìmọ̀wé afọ́nú wọ́n ní pílọ́tì fílàtì lélẹ́yìí. irọ́ ìyá mi o. pílọ́bẹ̀rẹ̀ eh, eléyìí fílọ́bẹ̀rẹ̀ eléyìí pílẹ̀lẹ́yìí fílẹ̀lẹ́ àti ìdèbí àlọ́ níjàmbá ìyá tó múra sí rìn ó ti rẹ̀ mẹ́ abádébè ká kájọ́ bóyá ká tọrọ omi kájọ́ ká mu mi inú ọ̀rá tí tí wọ́n ń tàn. ìyá mi bá ń gbẹ́rù jẹ ebi ọlọ́mọdé ń gbẹ́rù yà ọlọ́mọdé ń gbẹ́rù yà. ẹjọ́ wà bó ṣe wù kó mọ́ ọ́ méjèèjì yẹ níta o ẹ o ẹ bàbá ọkọ mi ẹ dákun torí ọ̀nà. mọ̀ mi ẹ mọ̀ bí wọn wọn tún ní dáhùn ní ìsìn. oníbèrè ìsìnà á máa bèrè náà ni bí ẹ bá kàn lábùkù á fi mọ́ra bí ẹ bá sì dá wa lóhùn dáadáa á fi mọ́ra. ẹ wo màmá ẹ dáhùn á níbi tá à ń kánjú. ẹ dákun bàbá ọkọ mi ẹ dúró jàre á mọ̀ pé Yorùbá nìyí ojú yín jojú ibo ni ibo làkọ́kọ́ pẹ̀ tiyín wá dàbí ìta Haúsá ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run ibi à ń lọ rèé bàbá ọkọ mi dákun bọ́ọ̀ tó fi gba dírẹ́sì lọ́wọ́ wọn sìn dá dírẹ́sì padà mọ̀ pé kò la wà ní kí ló ṣe é sìn. bí yorùbá náà ń sọ lẹ́nu mọ̀ sí bẹ́ẹ̀ kọ́ dáa. jẹ́ká máa lọ síbi tá a lọ jọ. ọ̀gbẹ́ni take it easy ó ṣàdípá gbàlagbà ni wọn wọn ò dẹ̀ mọ̀ ibi tí wọn lọ ló jẹ́ kó pè wá ẹ wo màmá ẹ má dá lóhùn jàre ṣe rí flat five lẹ́ ń lọ. ah yọ̀ọ̀dà fún flat five náà ni wọ́n pè búlọ́kì seven búlọ́kì seven. ẹ mọ̀ tẹ́ máa ṣe é sí tẹ́ bá ti wọnú street yìí ẹ yà sí fourth street by the right lápá ọ̀tún yín tẹ́ bá ti wá wọnú street yẹn ilé kẹta alápá ọ̀tún níbẹ̀ níbi tẹ́ ń lọ. lápá ọ̀tún. bẹ́ẹ̀ ni mà. ẹ jọ bọ́dà sani ń ga. kí ló kó tèmi pẹ̀lú pé yàn ọ̀gá àbí yàn ọ̀gá. ṣùgbọ́n gbé èbò. ó gbé èbò ẹ gbà màmá ojú fún wa. ó ọkọ mi yóò dà fún ọ sàmá sangudu. ẹ ṣe wo bọ́dà ṣe èèyàn. wo náà dáadé ẹ̀ ń wo dé. ah lé o. mo lè kó o sí náà jíjá yín pọ̀ ẹ̀. o. ẹ̀ka àsán o. àmọ̀ ká àsán o. ẹ̀ka àsán. ẹ̀ka àsán. ni o. ẹ kú iṣẹ́ o. ẹ kú ọrọ̀ ajé. ẹ ràjẹ́ jẹun o. ọlọ́run pín in lérè o. ẹ ní í ṣe lásán ẹ̀ẹ́dẹ́kun abèrè ó lé ní o. ilé bo. ọmọkùnrin tó nílé yìí. bó ló ṣe rí. sẹ́ẹ̀ rí ọmọkùnrin tó nílé yìí èèyàn jọ̀gọ́ lọ ni bí ọbẹ̀ ta pa eh. kò pupa jù kò sì dúdú jù ọ̀gá a sì máa fẹ́ èbó. ẹ eh, máa fẹ́ èbó. kódà ti sàtún ni. Ah, <laughs> nígbà tí máa fẹ́ èbó òótọ́ lọ sí eh, ẹ ẹ̀ sínà ẹ ibi ní gbé lóòótọ́ ẹ tún wáá wo ọ̀hún náà wọ́n tún gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀hún ni ẹ wà. Hmm. Hmm, hmm, ah. àní wọ́n lóun náà ló níbí ló tún lọ́hùn. ẹ wo àdírẹ́sì tó fún mi ààyè ni kódà ó tún ní gíláàsì ń bẹ ẹ wo ìyẹn wo àwọn gíláàsì bẹ̀. Ah, gbọ́ wájà kọ́kọ́ wò yín náà bí ọ̀bà wá sí ní àjẹpẹ́ gbàtẹ́gùn létí. ẹ̀rọ mvds lọ wò wọ́n jáde mọ̀mọ́. bọ̀ wá ń so. ìyá mi àyín ni ó ah, sọ ọyọ ẹbí ẹnu láyìn ọmọ ẹ tẹ wọn mọ ndé ti àǹtí ìyá torí wọn burú lẹkọọ wọn sì ti sọ fún atẹlẹtẹlẹ ìyẹn ni. ah ah kílè kílè wọ́n ní ìní àní wọ́n ní ìní. èwo bí kúrú yìí àdìyẹ bọ́ta ẹ wọ́n ní ìní ìyá ìní ojú. ọjọ́ àkọlé ìdílé àdìyẹ ní àyíní. wọ́n ní inú ilé yìí. mama wọ́n bá ń jà wọ́n bá bá ń jà. àdìyẹ sì ń bẹ wá sáwọ́ sí lọ́jà. àdìyẹ sì ń bí bàbá ó gbé mi ẹ lójú ti kó. ọba tó jáde bẹ̀ ẹ máa mú lọ màmá ẹ máa mú lọ. màmá yálà yà rẹ wo ni ọmọ mú lọ ọba jẹ. ẹ filẹ kò múlẹ lẹsẹ o. o tó a bá filẹ kò múlẹ sọ ọlọ́wọ́ tó wù ọ náà. ọjọ́ ọjọ́ mọ̀lẹ́ kò ní ni a sì àwí wọn sí arúgbó náà ń gbé ní ìlọ́gbàgbà ẹ sátà rẹ gbé bẹ́ẹ̀ ni èyí ti á jẹ́. wọ́n ń tàn yín. ẹ jẹ́ bá a dàda ní kò mẹ́wọ̀. ẹ wò mọ̀mọ́ níbọn láńsẹ̀ sísìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bá ta mọ́ tágbé o. ẹ̀dùn náà ẹ yọ kíní nǹkan létí ah. kẹgbọn tí mo fẹ́ sọ lẹ́nu ah, kí ló dé ẹ jókòó kalẹ̀ bí arọ dènà ń bì wọ́n kan dé wọ́n kan gẹ́tì wọ́n kan gẹ́tì ṣé ẹ níṣẹ́ mi tẹ́ ń ṣe ń bì mí. ìpàkọ́ àbátàrí ni ẹ ń pè ọ́ ní kí n tiẹ̀ kí ló dé. téèyàn bá dàgbà jù bẹ́ẹ̀ lọ tó bá ti wá ṣègè tí mọ́nù kódà kéèyàn jọ́gọ́rùn ọdún ló fi wá ṣègè tí mọ́nù tí wọ́n bá fi kó aṣọ sí lọ́rùn iṣẹ́ rẹ̀ ni kó sí géètì kódà kọjá pé arọ ni kó tó wá kó tó wá wọ̀sẹ́ yóò yóò ṣe lankalanka lẹnu géètì yóò lọ sí kí ló dé. ṣé kí n sílẹ̀kùn fólè ni. ṣé ẹ mọ̀ ṣòro tẹ́ ẹ ní. ìṣòro wo ló ní o. orí burúkú tó wà nínú ayé yìí kó tó di pé mi traveler ò tiẹ̀. gbọ́ gbé wiri òwò traveler àbọ̀ jalè mo rò kó lórí burúkú ni owó lákòwọ́ bàbá lákùbà báyìí ni mo gbé ni ṣé mo kò ní burúkú yẹn ò ti kó lára ẹ̀ ẹ̀ ń ṣó ṣàbí wọ́n ń gbá géètì wọ́n fẹ́ yà géètì ẹ̀rẹ́ ìjókòó síbi ẹgbẹ́ orí burúkú sétí ẹ̀ lẹ́yìn gbọ́n kan gbogbo táwa tí mo sọ fún ẹ àṣìẹrẹ ni o ọmọ tí mo ròyìn fún ẹ nígbà táwa làbúlé lọ́yọ́ tí mo sọ fún ẹ pọ́nmọ́ ẹ̀ nà látòkèdélẹ̀ wèrè tí mo lé mi àtẹ̀jọ́ nínú yàrá yìí ohun tó ti bò mọ̀ bí lé. ilé agbára tèmi nù. tọ́ba bí ẹ̀dá tọ́ba bí wọ́dẹ̀ wọ́n gbèsè lẹ̀ tó máa fi tọ̀tún lọ máa kó lẹ́nu géètì ẹlòmíì ló máa ṣí. ta ni àwọn sí. òun náà wá sí géètì. mama mama mm, mm. ah, tó bá ń sọ̀rọ̀ máa darí ọ̀rọ̀ mi. ọwọ́ ilé ètò géètì ni. má dànù yàrá. ẹ má kúrò àmọ́ sọ bí ẹnu ọ̀nà. ntọ́ ẹ kò sọ ni pé màjọ́ bá fi tọ̀tún la tí màá ti kọ́rù ilé yìí eh, wọ́n mọ̀ sí géètì mọ́ ló mú orí géètì mọ́ wà látọ̀. wo wo wo wo bí o lè kọ́lé o lè kọ́lé lọ́dún mẹ́ta èwo lọ́tún la kò ó sì dànù. àníkàkọ̀ tiẹ̀ lè lóhun kúrò mi ta ló ń kàn bẹ́ẹ̀ dání àwọn wo náà ló wà bẹ́ẹ̀. mọ́sálásí mọ́ ẹ wọlé ẹ. yẹ Bímbọ́ Bímbọ́ ṣé o ya díẹ̀ sílẹ̀ ṣé tí rẹ ò di kò sí ní tó jọ mi ò lè gba ìtẹ́ ẹgbẹ́ wáì ìrankíran nìran yín o ó yẹ kó lọ rèé mọ̀ ó mú àbúrò ẹ̀ wá dọ̀ mí gbé ó jí mi lówó mi ò bínú ó tún mú olórí palaba yìí náà wá mi ò bínú wọ́n jọ ń gbélé ǹjọ́ ń jẹ mí ló ń jẹ mí ò sọ̀rọ̀ ẹ tún wá lọ rè kó ìyá àtọmọ kan wá àti olóyún ẹ tún ní gbà èmi ò ní gbà mi ò ní gbà. ṣé ẹ rí bàbá olóyè ẹ máa ní sùúrù ni o ẹ máa ní sùúrù ni torí ẹ okúkú ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nà kò sí tá a lè ṣe sí èmi náà kò ṣáìdì rẹ̀ n kò ṣáìdì rẹ̀ n kò sọ pé n tó ṣe dáa àmọ́ Yorùbá ti kó gbogbo rẹ̀ já àbí kílẹ̀ ni mo wí ìyá mi wọ́n ní nǹkan ẹni kì í di méjì. kínú obì ni sọ gbọ́. mo rò pé mú gbó ọ̀rọ̀ tó sí ẹlẹ́nu nínú. kí pàdé stupid boy ẹ máa gbọ́ tèmi járe bàbá mi. ẹ máa gbọ́rọ̀ lọ. <laughs> kò lè dùn mí ọ̀rọ̀ yẹ́ ẹ sọ yẹn kò lè dùn mí òun ló jẹ́ kí n má gbọ́rọ̀ ọmọ ìyá mi ló jẹ́ kí n má gbọ́rọ̀ òun ní sọ̀rọ̀ mi yé yín ẹ bá mi fàmù mọ́ra náà ni a ò ní pa wọn ẹ wo oyún tọmọ ẹ ní nìsín àmọ́ yẹn máa fi bí kó bá lọ bọ́kùnrin tó lọ́jọ́ mọ́ olóríire àjọ wúlò fèmi àtẹ̀yìn náà ni. ọlọ́run lẹ́gbàá ò ní jẹ́ wúlò fún mi ìwọ èèyàn gidi ò wúlò fún mi ọmọ tó bí àwa wúlò yọjọ bàbá rẹ̀ ọmọ tọmọ ẹ máa bí béèyàn bá wò dáadáa wèrè bíi bàbá rẹ̀ ni wọ́n máa jọ àmọ́ pé wèrè lọlé ẹni tí tí tí tí ó ti kú ẹsẹ̀ kan tí tó ń dà mí. ẹ mọ ẹ mọ bínú sá ẹ wò ẹ wò mí tí ẹ ti ń ro nǹkan kan jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mo jókòó kí olórí burúkú yìí tó fẹ́ kó títí títí ẹ bá mi. ṣé o yà wò ni tó bàjẹ́ bí táwa ọmọ kìí máa ti gbẹ ẹ lẹ́sẹ̀ lórí o má má hmm. pè mí lórí burúkú mo ò ṣí ẹ ni. ẹ kí wèrè yìí ó tó kó títí ẹ̀ bá mi. wèrè ló tó pè mí. ẹ ẹ mọ̀ mọ̀ mọ̀ kó tó kó tiẹ̀ bá mi èmi ti wá rò lọ́kàn gbogbo bá ṣe kúnlẹ̀ lórí ìdúró yìí ẹ mọ̀ pé mi fi bẹ́ẹ̀ lọ́pọlọ díẹ̀ mo wò pé bóyá káà méjèèjì kájọ wà lọ́dọ̀ òkun nù níbẹ̀ ká máa gbé bẹ̀. kóun wá máa wà ní bẹ́dúrúmù tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ kan báyìí ní yàrá ọ̀gá. rárá ètò wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn gangan ni ká máa ní kí òun máa lọ gbé. wèrè wèrè gidi tí ń ṣe lórí. èmi lè bá lébòde ṣé bí sọ pé ìwọ lórí rẹ pé olórí palaba ẹnu ẹ tó tó tó kúnlẹ̀ bíi etí ọmọ láǹgìdì o sọ̀rọ̀ tó sọnù pé kí n kẹ́ mọ́ lọ kẹ́ mọ́ lọ rè gbé ta. ẹ jẹ́ ẹsẹ̀ sùúrù sùúrù lọ̀rọ̀ igba okun ò ní wó ruru káwá ruru ọmọ tí ẹ kúkú fún lóyún náà ní kì í sọ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń wo iye ọmọ tó wúlò ní ẹ̀sìn lé kábàámọ̀ lé lórí olórí ẹgbẹ́ mẹ́ta ní lábúlé wa tó sì dóòní sàkápò wọn ẹ fọkàn balẹ̀. nígbà tí ẹ ìfọmọ fún àwọn ilé ẹ wò títí sẹ wọn pé olórí burúkú là méjèèjì lẹ́ẹ̀ máa ní. àìtójú mo lè bàbá mi mhm. àìtójú mo lè mhm. bẹ́ẹ̀ ni. kí ni wàá wù yín lórí tẹ́ ẹ gbé wọ tẹ́ ẹ gbéyàwó fún ọ. àìtójú mo lè yìí kàn wọlé lọ́sàn-án gan ẹ wo ìyá kàfílà ìyá kàfílà ẹ má dà sọ́wọ́ níbí ọ̀ kó kókó bá yàrá yìí. orí burúkú ni yàrá fìlà. orí kò dẹ́gẹ́ ọmọ àlè burúkú. olùhàmú ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ bẹ̀rẹ̀ sí ní gun ogún gun gun gun gun ìyá oníyà ti lóyún báyìí ọmọ burúkú ó lọ mú nǹkan burúkú lára dádì wa báwọn dádì wa náà ṣe lo láì fún ọ nìyí so o fẹ́ káyè tí ẹ̀rí rẹ bí ayé dádì wa ni tí ìbá ṣe pé bóyá pàbùrọ̀ mi tó jẹ́ ṣòro kò bóyá kọ́ mi o rò pé husband mi máa gbà kó wọnú house ẹ̀ ní kó lè gbákẹ́ ó kọ̀ jẹ́ pé bá a ṣe pọ̀ ọmọ ìpọ́tà àkọ́ ọmọ ọgbẹ̀rì akọ̀gbọ́dọ̀ pọ̀ ọmọ awo bẹ́ẹ̀ ni ìwọ ìwọ ní stand nílé yìí òní stand nílé torí àbúrò ìyàwó ló jẹ́ n tí mo bá dẹ̀ bá husband mi sọ ló máa gbà sí mi lẹ́nu ìfẹ́ máa fi ra rẹ̀ wọ́n mọ ẹrú. ẹ wo wo wo máa lanu tí ah, o fi ṣẹrú ni o mọ ìyàn lẹkọọ ni àbó mọ ìyàn mi. òmùgbó ni òrùn ojúmọ́ mi. gbọ́dọ̀ dúró àti ìfẹ́ gbẹ́ lórí ògbóni sàkóyà. gbọ́dọ̀ dúró jẹ́. ẹni tí ò sí kankan bẹ̀ mọ́ stupid boy. ìyàwó rẹ gbogbo dáńtẹ̀ ń pa lóye mi pátápátá èmi ọgbà òun láàyè inú ilé ilé ìdánmẹ́rú ewo lọ́tún ọ̀nà méjèèjì àtàbúrò ẹ̀ àti wèrè tó lọ́ mú wá ewo lọ́mọ gidi a ní mi ò ní gbà. tí mo bá gba ntẹ gbé wáyé kí n gbélé ìsinú ilé kí n gba àyà ọmọ inú ilé àtọmọ àdolórí palaba ẹ kájọ tó máa gbé inú ilé kó kó sùn àárọ̀ mi tí mo bá lè gbà èmi àti gbogbo ilé tí mo kọ́ sá àjà mẹ́fà ni àti mọ́tò tí mo ní àti ìyàwó mi gan kí wọ́n parẹ́. Ah! Ah! mo dáràn. èmi mo sọ bẹ́ẹ̀. sọ gbogbo ìpè rí. bàbá olóye kémi parẹ́. tí mo bá lè gbà ìwọ náà tí mo kọ́ parẹ́ nù. ó yá ẹ mọ lọ kí ni. ẹ jọjọ lọ ẹ bá ẹ bá wa bẹ wọn jọ wọn kàn ṣeré ní ẹ̀yìn parẹ́. mo rò pé orúwo rẹ dàrú orúwo rẹ kò pè rárá ṣé etí ń dùn ẹ nígbà tí bàbá rẹ sọ pé kò ń parẹ́ yìí. ẹ̀yin náà ti wíwì kú orúwo rẹ pé orí bàbá mi àti ilé sọ. orúwo rẹ ò pé bàbá lọ má lọ má lọ má lọ má lọ má lọ má lọ kò ní kó o má lọ sẹ́ni ìparẹ́ lójú rẹ ni má lọ má lọ ọ̀rẹ́ ìyá ẹ bá wọn lẹ́ bá wọn lẹ́ bá wọn lẹ́ bá wọn lẹ́ ìyá ọkọ mi èmi gbà láti máa lọ ẹ mú sọ́dọ̀. ẹ irọ́ irọ́ ẹ mọ̀ wá lọ ẹ mọ̀ wá lọ ẹ mọ̀ lọ wá lọ ọ̀rọ̀ mi ẹ mọ̀ wá lọ wọ́n ní kọ́ máa bọ́ pé ní kò mọ́ àdúgbò rẹ̀ ṣe bọ́ síta. ìbínú burúkú lẹ́ẹ̀bí ìbínú burúkú lẹ́ẹ̀bí kẹ́mi wá bàjẹ́ ẹ̀yẹ́ kẹ́mi ó bàjẹ́ kẹ́mi bàjẹ́. kí ṣe bí bàjẹ́ kọ́ parẹ́. kọ́ parẹ́. ọmọ tí wọ́n ń kó bá mi àwọn olórí burúkú olórí burúkú ni bàbá yín mm. ó ti sọ pé. kíni kíni ibo ló ń lọ ah, ah, kí ṣe ẹ náà ah, dídí òdì rẹ bí agídí bí agídí bí agídí ó ti dá gbogbo rẹ rí báyìí. ibi tó pa ń lọ báyìí ẹ̀wọ̀ ibi tí mò ń pa ń lọ kọ́ ló ṣe pàtàkì nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀bọ̀kọ́ yín sọ̀rọ̀ gbogbo ojú tó ń ràn tán ràn tán ràn tán ràn mọ́ mi yẹn tí ó bá jọ́lá nǹkan tí mò ń wo mọ̀ yín lára ẹ mọ̀ kí mo respect yín gan gbogbo iye àtọ́lá ẹ̀yin ni mo fún bí ó sì bẹ́ẹ̀ màá ti gún kí sójú wọn gbogbo bàtà ń gbébí náà àìmọye ìgbà ni mo ti fẹ́ gùn dì wọ́n tẹ̀ nígbà rárá o àwọn anábẹ̀rẹ̀ sì ní pariwo lé lórí torí kíni ẹni tí ò nílé nílé dọ̀gà lọ́la o. ẹni tó bá tó bá forí ara ìbalẹ̀ síbi tó yẹ kó forí balẹ̀ sí. òun ni gbogbo nǹkan tájọ ń wí o ó rèé o àwọn ará lóru kò bíyá bóyá òbí bílẹ̀ ọ̀rẹ́ ìbílẹ̀ ọ̀rẹ́ ilé ọ̀mì kí ni ìwọ lakọ wèrè ah. ìwọ lakọ kò sí ju bílẹ̀ ọ̀rẹ́ bíi kìtìmì. kò sí ti ń jọ lójú láyé ẹ olórí burúkú rẹ kò sí kò sí kan náà ti ń jọ lójú ẹ kéèyàn kọ́ ilé bàtà bàtà báyìí kalẹ̀ kó fowó de nǹkan rẹ mọ́lẹ̀ báyìí kó máa sọ pé kí ni wọ́n kọ́ máa fi wé kí sí ni àṣírí nǹkan rí ọ̀hún gan àrí nǹkan kankankankan téèyàn lè fi ṣàdúrà àbí téèyàn lè fi ṣépè fún mọ̀lẹ́bí yín tẹ́ ẹ fowó gbé kalẹ̀ rí. mọ̀lẹ́bí ẹ̀ wo ló ṣerú nǹkan rí báyìí rí tó fowó jẹ nǹkan mọ́lẹ̀ báyìí. ṣé ló lórí burúkú ẹlẹ́nu gbọ́ ọ ṣé ṣe ètì wọn ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ sí ní láàrin sísá mi àbọ̀mọ̀ kí sísá mi ni àwọn méjì ló bínú fámìlì wọn wọn dédé ọ̀rọ̀ tó bá sọ sí ní kò bínú jáde àlùbáríkà mélòó ló ṣe o kò ìṣe àlùbáríkà kankan kò mọ̀ túmọ̀ àlùbáríkà gbogbo ọ̀rọ̀ tó bá wù ẹ́ kó má sọ èèkàn mi wá ẹ̀ẹ̀kanlá ibi tó pa ń lọ wa ẹ̀. kò síbi tí mò ń lọ ọ̀dọ̀ bàbá mi ni mò ń lọ ìlú bàbá mi ìlú bàbá mi gangan ni mò ń lọ abẹ́òkúta ibẹ̀ ni mò ń padà sí. òun lọ abẹ́òkúta. mi ìwà mọ̀ bó yóò padà lọ sábúlé kò yé mi. ọlọ́mọjà abúlé wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn mi mọ́ kò sí o ti báyé tèmi jẹ́ tán lábúlé àjọ máa ń lọ níbi tí bàbá ìkara wọn tẹ̀lé níbọ̀ ń lọ àjọ débẹ̀ ni. ó dáa o mo bá máa lọ abẹ́òkúta èsì ń rẹ̀ kàn àmọ́ tó bá máa lọ lọ bá ọ̀dọ̀ àǹtí ni kó o máa lọ. ọ̀dọ̀ ta ni. ọ̀dọ̀ àǹtí járìn mo máa pe wọn kó o tó débẹ̀ màá sọ fún wọn wá fún ẹ ní yàrá kan yàrá yìí wọn bá fún ẹ á ní ibi tó ti máa máa ṣe ìgbọ̀nsẹ̀ tó ti máa máa wẹ̀ bathroom àwa ń àti toilet. èmi rẹ̀ lọ́dọ̀ àǹtí járìn àǹtí bàjẹ́ ju wọ́n yàn díjú àìmọye bí ilé mọ̀ṣọ́. ọ̀rọ̀ burúkú kún ẹ lẹ́nu okun ẹ lẹ́nu okun ẹ nínú kí ṣe é gan-an. wọ́n hmm. dé màá sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ ojú táǹtì aláàtì kò wà lọ́dẹ ọkọ ṣé dídí nínú rẹ̀ ni bọ́dẹ̀ bẹ́ẹ̀ kó ló má disturb wọn o ṣọmọ kó àbúrò ìyá mi láǹtí járì bàbá ló pọ̀ wá pọ̀ kò ṣe ìyá o kò tọ́ mọ́ ẹ rárá o mo sọ fún ẹ báyìí o. ẹ wo bí yàrá tẹ́ni pé kí n lọ sùn ṣé èsì yàrá ẹ̀ oṣó ìwà ń bẹ̀. èsì kó máa fi èsì jẹ. torí tí o bá ní èsì kò ní lè sùn o. mo rò mo rò pé òun gbó ọmọ àlè ìwọ fẹ́ gba èsì ìwọ fẹ́ ọmọ burúkú wo owó rèé gbà kó má lọ twenty thousand rí wà ń bẹ gbà kó má lọ. twenty twenty èmi lè fún twenty. àwa ẹ wá ọ̀nà ọ̀dà tá a fi ní téèyàn òkú tá a fi ní kó lè jábí. eléyìí tó ń pariwo tó ń rànjú pé ká má lọ èmi rò kó má fún mi lówó tó má fi ṣe sẹ́mídọ̀ fún mi ni ah. èmi ló ń fún twenty. ẹ sọ fọkọ yìí ẹ bá àwa padà débí màá wá fi yan yín lójú ni mọ́tò bọ̀ gidigidi tó yàtọ̀ sí gbogbo mọ́tò rádaràda tẹ́ ń gbé káàkiri. ẹ pè mí lọ́mọ àlè. ẹ tọ́ ní sọmọ kò sí tí ó lè ṣe kí ó fi lówó àpọ̀ jábá lọ. má dẹ̀ kó fi ẹ́ ṣoògùn owó o máa jẹ́ ìgbò ó mọ̀ kó fọlá fọlá máa jẹ́ ìgbò má dẹ̀ kó fi ẹ́ ṣoògùn owó o. ó máa ayọ̀ rẹ̀ ayọ̀ ayọ̀ ló máa pa ayọ̀ rẹ̀ ń pa lọ ayọ̀dẹ̀ ìpalọ̀ mo kó twenty thousand fún kéèyàn kó odidi twenty thousand fún yẹn kó máa wọ pé ah, ọlọ́run àjẹ́ kó lè máa yọ o ọlọ́run àjẹ́ kó lè máa yọ alọ́ọ̀rẹ́ o àbọ̀rẹ́ á sunwọ̀n bí wàrẹ̀ bá dára. ìrọ̀ wo wọ́n sọ fún yín pé kẹ́ẹ̀ má ti wà jáde lẹ́yìn ṣe lẹ́yìn ṣe mí gbọ̀ngbọ̀ngbọ̀ ìwọ àbí ni wọ́. ọ̀tá jáde. ọ̀tá tiẹ̀ máa gbọ́ ọ̀tá sáré gbogbo ariwo tẹ̀ ń pa ah, ẹ̀bẹ̀ yìí là ń bá wí à ah, ẹ̀jẹ̀ agbọ́nrẹ̀jà rẹ̀ ká tọ́ máa wọ́n bí ẹ̀wà sọ̀sọ̀ wọ́dọ̀ wíwí. arókọ mi ni. ẹ̀yin là ń bá wí. ẹ dákun torí ọlọ́ọ̀ ẹ má sọ̀rọ̀ ìdíjà èmi ní ìsìn èmi ń padà sábúlé báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ ìyàwó rẹ yìí sí. ẹ wo ẹ wo ẹ wo bí ìyá ìyá ìyá gbogbo ìtẹ́ẹ̀dálẹ̀ náà ló wà nílẹ̀ kò sí ìtọ́kàn mi pẹ̀lú yín o tó bá wùyìn kẹrin lọ bó wùyìn kẹrin dànù mi ò fẹ́ mú ẹ̀yìn mọ́ rárá. ìbọn bọ̀ ọ̀lẹ́ ṣe yanjú eléyìí mi bá tiẹ̀ ń lọ mọ̀ bọ́ ṣe yanjú rẹ. ìyàwó mi ni ìyàwó mi ni adó ń lọ abẹ́kúta. Ah, ah, ah. kiri sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ba eré ọwọ́ mi jẹ́ yìí lọ́lọ́run ṣe ba eré ọwọ́ yìí jẹ́ inú lẹ́yìn ni mo ti rò pé ńgbàgbẹ́ sóríire tí wọ́n gbàgbẹ́ rán mi ní Togo rán mi ní Amẹ́ríkà rán mi ní London bẹ́ẹ̀ sì ṣe jẹ́ kí n travel out yìí ọmọ yìí ò ní travel out ẹ̀yin kò ní travel out. wo wo wo wèrè wèrè pakọ ah, ọmọ tó ń ṣépè fún ìyàwó mi nìyẹn ni kò ṣépè fún lórí ìrìn òsì. ẹ sọmọ ẹyọ kan wọn bí ni. wọn bí mi ajọmọ ni o ajọmọ ni o kàfílà nìkan náà bí o má ṣe pé fọmọ ìyá ni kò fi pè ọ̀rọ̀ lọ́wọ́. kàfílà kò ní travel out. wọn náà ò ní sóríire torí wọn ló fúnra ara rẹ lọmọ pàlókìbọ rẹ lójú sọ ti yí ọ jẹ́jẹ́ mi mo jókòó lábúlé kó o tó kórí burúkú tiẹ̀ wá bá mi wọ́n mọ̀ kórí burúkú bọ̀ káàkiri ayé. Ah! sọlọ́wọ́ bá mi mú ọ láyé ẹ̀ sọ bó yọ kiri rẹ lọ fọ mi dẹ́gẹ̀ lórí ìjọ ni olórí burúkú mo mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ mo mọ̀ àárín rẹ lágbára ọlọ́yin mo pin rẹ sọ pé ìjọ òní ìlọyọ dẹ́gẹ̀ mẹ́ ọlọ́fọ̀ èmi lórí òfin bàbá rẹ lè ọ̀fọ́ bá bẹ́ẹ̀ lórí ọlọ́fọ̀ èmi lórí ayé rẹ rẹ rẹ kó mi bọ́ọ̀tà kókó sí orí ẹ̀ bọ́ọ̀tà. ohun tó ju pọ́ọ̀tù mọ́ ìmọ̀ afọ́mọ́ ẹ̀ lórí níwọ̀ wàá ríran wò má sọ ẹ́ dì dúdú gbogbo tí mo ní ní agbára láyé yìí òní máa fi sọ ẹ́ di dúdú kò pè mí lọ́mọ àlè. ẹlẹ́dàá ìyá mi ò ní gbà bí mo ṣe wáyé kọ́hún. ẹ bọ́ sọ́jà dé. èmi ló ń jẹ́ gbé mọ́ bó o ṣe jẹ́ gbé mọ́ mi tí n bá dẹ̀ ń gbàjú yóò ní dákú. mẹ́tàlá yóò tó bẹ́ẹ̀. ẹ̀rí. ta lọ́nà. o jà yé pé mo ti fẹ́ di family man wà á ríran wò. ẹgbẹ́ tọ́lọ́ ti gbàdúrà yín nínú ilé kò lè gbàdúrà yín lẹ́nu. níbo láíláí ẹ máa gbàdúrà yín lọ ẹ bọ́ta. àwọn tó gbóògùn tó lọ àbí kíló ló ń ta. ogun ẹ fọ́nì. ọjà wò lẹ́ni táwọn olóńgbò máa. sọ́kò ọ̀nà ẹ ẹ sábà bá mi jáde. sábà bá mi jáde. sábà bá mi jáde. sábà bá mi jáde. sábà bá mi jáde. sábà bá mi jáde. sábà bá mi jáde. ẹ wo ẹ wo ẹ wo. tí o fẹ́ gbọ́ bó ṣe ń lé mi lọ ó dùn mọ́ mi nú kò yẹ nítorí pé ẹ̀yin méjèèjì gan ẹ̀ kó bá mi ibi tí mo wà ìgan mo ń kó bára mi kí ló sọ fún pé mi ò lè ṣoríire jù wọ́n lọ mo ń lọ fún ara mi ní wàá rí ìnáwó tí n bá máa padà débí máa padà débí pẹ̀lú mọ́tò bọ̀gìnì máa hàn pínpínpín aṣèrè kan máa wá sí géètì fún mi. mo ti ma gbogbo ọgbọ́n rẹ láyé òjò lè lọ ọ̀pẹ rẹ̀ kọ́ lọ jí ọkọ̀ lẹ́yìn ẹ̀wọ̀n ikú ló kù. bó o sì lọ òtún padà wọ bíbá ìbọn. gbogbo gangan ló wá sí géètì. àdúró àdúró àdúró ń pa ìyàwó rẹ rẹ mi padà sábúlé ọlọ́run ti pèsè ìyàwó fún ọ. èmi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa rìn èmi àti àwọn mi. wọ́n ní òkúlẹ̀ ọ̀hún kọ̀rọ̀dà gba ìyàtọ̀ báwo. Ore o ti máa fi sọ ẹ́ di dúdú. Kọ́ńdọ́ tó ẹ̀sẹ̀ kan tó ọ̀bà dúdú kò tẹ̀lé wà á ríran wò. O ti mọ́ pẹ́jẹ́ robot kò dé kọjá ẹdí ẹnu dídán náà. díẹ̀ sọ̀kùn ni o ọyọ bàtà lẹ́tẹ̀ lẹ́. ayé yìí ti bàjẹ́ wo tọ́lá tó ń bọ̀ àárẹ̀ òun. ẹ bọ́ ẹ wò wèrè ẹ wò wèrè yíyá ìyàwó wọn nu o ó ti gbọ́ bàtà lẹ́. díẹ̀ sọ̀kùn ni o kò lérò mi mo fẹ́ mi kò yẹ ètò ní ma ní kò se sakara sèta níyàwó wèrè lẹ́kẹ̀yẹkẹ̀yẹ kan nínú wa. òdìyàwó ìyá ìyàwó wọn ni dọ́tẹ̀ yẹn. ee orí burúkú bàbá yà bolo bọ́ kàmú kan sójú náà nù. ọmọ náà tún wà lálẹ́. èmi ò dógó wọn ọmọ ọmọ yẹn ọmọ tó bí o bí mo ṣe dé tó ń wí fún mi ni mo ní kí n débi ṣé bẹ́ẹ̀ ṣe wá kúrú wádìí yẹn ni. mo ah, dá ah, mo ṣe rí gan-an nu o ìyàbọ̀ ti kú o ó ti fi wálẹ̀ lọ o. gbọ́nà ṣọ́nà tí wọ́n sọ pé ó gbà kú náà ló fi kú. ní kí ni. Ah, mẹ́bí wọ́n ló ṣẹ́yún ni. Hmm, ó ṣẹ́yún náà ni ẹ má rọ tì í. ẹ eh, ẹ eh, eh, láìsí láìsí kótókótó rẹ pọ̀ o látìgbà tó ti wọlé. wòròwòròwòrò ló ń sọ ẹ kí nìkan tó fẹ́ gbà ń bẹ̀ gan ó dà ó bòyún jẹ́ ni. kọ́kọ́kọ́kọ́kọ́kọ́rí kọ́kọ́ mẹ́lẹ̀ panu mọ́. ẹ ṣeun dúpẹ́ lọ́wọ́ yín ẹ kò bá ní dárò ṣùgbọ́n a ní fi irú ẹ̀ san fúnra wa. ẹ máa wá lọlé. káfí ilẹ̀. ẹ dìde wọn ni a máa lọ ẹ ṣe ẹkú ẹkú àtàárọ̀ àní fi irú rẹ̀ gbá o ẹ lẹ ṣe o. Ah, eh, àbí ọlọ́mọdé àrí nǹkan burúkú mọ́ ó dàárọ̀ ẹ ṣé o. ẹ mọ fara lẹ o. Eh, ẹ̀yin náà ẹ ṣeun ó dàárọ̀ fẹ́yìn náà. èmi eh, ẹ ṣeun. bàbá ìyàbọ̀ èmi lè dúró tì yín ẹ jẹ́ ń wà pẹ̀lú yín títí kílẹ̀ fi mọ́. tẹ bá dúró tì mí gbogbo èròǹgbà ọkàn mi ẹ bàjẹ́ ẹ ń jẹ́ kó ṣẹ. irú èrò wẹ̀ tí a ní ẹ̀ ṣe tún dà lọ́dàárọ̀ kí lè kò sí nǹkan kan kí ló dé. ọbẹ̀ ọbẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bàbá ìyàbọ̀ ẹ fún mi ẹ fún mi ẹ sábà ẹ fún mi lọ́bẹ̀ o. àyùrọ̀ ìyàbọ̀ ẹ yọ kó jọjọ ojúkọ ẹ̀bà ojúkọ ẹ̀rẹ̀ ó wá kú ẹ̀ wá ní kí n máa ṣe lé ẹ̀ ní kí n má kú ẹ jẹ́ para mi. ìrọ̀ bàbá ìyàbọ̀ ẹlẹ́tẹ̀ẹ́ ọ̀ wá máa lọ́gbà náà máa lọ́gbà náà máa lọ. ìyàbọ̀ ni. ìyàbọ̀ èwo. ìyàbọ̀ ni ìyàwó ìyàbọ̀ lóyún olóyún fọkànlá ló bá ṣe ìyàbọ̀ máa kú. Ah! ikú ní abiyamọ ah! ah! ìyàbọ̀ ti kú ìyàbọ̀ ti kú ìyàbọ̀ kú. Ah, ah, mọ wọlé mọ wọlé rọra rọra ah, yóò dó yàn la ayé ọ̀kan la ò ní dábìí ọ wà àwọn ọ̀kan la sì dẹni ẹlẹ́ni lóró ọmọ tí yẹn ti tọ́tọ́ tó láti ọdún yìí ìpàkọ́ náà ò ní sóríire dáadáa gbogbo wọn bàkú máa lọ máa lọ máa lọ. ìyàwó kàfílà ń kọ́. Ah, kàfílà kàfílà mọ́mọ́ tí mo rọ̀dọ̀ àbúrò mi kórè máa gbé ọ̀hún. oyún tóun náà ní fọkànlá ń kọ́. ilé náà mo fi mú lọ́bẹ̀ kórè bímọ sọ́hún olórí ibú dọ̀kànlá ah. olórí ibú ni ah, ìyàwó. òtítọ́ òtítọ́ ọmọ ìjà mi ò lọ. àlọ́ tó. ìyàwó ìyàwó kúnlé abiyamọ o kábíyèsí elédùmarè ẹ̀yìn ọ̀dà náà ní ìsìn olókùn sòkò abídógún kéèpẹ̀ ọ̀tọ̀ lẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ lẹni tó fẹ́ gan mọ́ná irú gbígbọ̀n wo leléyìí ní ìsìn bí ẹni ó fẹ́ wọnú ẹ̀mí ọ̀rọ̀ eléyìí ọmọ wàá yé mi o mọ̀mọ́ ti ṣépè pọ̀ tó fún ọ̀kànlá ọ̀kànlá ọkọ ọmọ mi mọ̀ ní ọkọ kàfílà Ah, rárá o ọ̀kadà yóò dà fún ọ ó ṣoríire ọ̀rọ̀ rí olójútùú ṣùgbọ́n pàkan ràdàràdà ni ọba kú olóòbù kú olùsí ẹ̀dá kò ní lálàáfíà òun lọ́dà gbogbo eléyìí lẹ̀ òun lọ́dà lẹ̀ òun lọ́dà lẹ̀. Músíbà ò sì jẹ́wọ́ ṣé wọn náà fẹ́ sọ pé kò fara kàn ọ́ ní ọ̀jẹ́wọ́. bẹ́ẹ̀ ni ó rí ibú rẹ̀ sọ̀hún ṣíṣe pé ìrẹ́ bu lọ́rùn rẹ̀ ẹ́ ó rẹ̀ pé wàá àmọ́ ni ìwọ ti bá gbogbo ara rẹ jẹ́ gbogbo àlàáfíà àti tí òmìnira ara rẹ náà ti bàjẹ́ ọwọ́ ń bẹ̀ mí wí. èmi ń sekú sàbí wọ ló ń sekú se. ẹ ní sùúrù ẹ má ní sùúrù ẹ̀yin wèrè tó ní yín ti burú yín àyè ẹ ti ẹ̀ nẹ́kọ̀ọ́ rárá bẹ́ẹ̀ ni ṣé àwa tá a pè yín pé kẹwà síbi kàkà wa sọ bọ́ bàbá bá ṣe sọ̀rọ̀ òpònú ni wà tó dá wá débi ẹ̀ ń pariwo bí ẹbí ẹ̀ ń tọ́ ṣe pè fún. kí ni wàá ń ṣèwọ náà tó ń bá a sọ̀rọ̀ bí pọ́mọ ó ah, ah, mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ torí tí n bá ní sọ̀rọ̀ tá a bá ní aka ẹrú inú ẹrú àbàjẹ́ ni. lẹ́kùn ká ọmọ rẹ̀ ní ẹ̀fọ́ wọn kà yẹ. ariwo wèrè wọn wá ń pa bí ẹ̀rọ ọ̀lọ́gí báyìí nísìn ẹ wo ẹjí sọ kí nìkan fún yín o àwọn olórí ibú tíṣà tán náà wọn kọ́ wá ń wè wà látara yìí wọ́n ti bàjẹ́ balalẹ bá ní ó da fún aláàárọ̀ òní jó da fún wọn tọ́mọ̀ ṣàkó ni pé tọ́mọ̀ tó yóò mọ owó ni ajẹ́dẹ́jẹ́dẹ́ wọn ò ní jẹ́ ètò ọmọkọmọ àwọn olórí ibú ìtìbànkẹ́jẹ́mọ́ ọlá ah èyí tó máa fún lóyún nu wọn wọn ti bù lóyún èyí tó ti fi kíní burúkú wọn tó ti fi kó ń bù jẹran wọn ti fi kó ń bù jẹran. àtàwọn tó yẹ pé àwọn tí wọ́n ti tí wọ́n ti gún pa wọ́n ti gún wọn pa àwọn tí wọ́n dá síbẹ̀ wọ́n ti dá wọn dùbúlẹ̀. wọ́n dá wọn dùbúlẹ̀. wọ́n dá wọn dùbúlẹ̀ ni ebi wọn ṣẹ̀ṣẹ̀ ti sọ̀rọ̀ ní ẹ̀kú. ẹ kò gbọ́rọ̀ ibẹ̀ ní gbàgbọ́ ọtí ni ẹ tẹ̀ mọ̀ yìí tó wá ń dùn mí ibi tẹ̀mí ti ń funra tẹ̀yìn ò funra rèé o ṣé mo pé tá a bá wà ní ẹ̀kọ́ tí yóò bá kọ́ wa ní nǹkan yóò pé wọlé out jáde ìyún dùn ọ́ ọ tún mọ gbọ́ kò àwọn eléré ibú ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ mọ̀ jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ hmm. lóòótọ́ ẹ̀yìn èyí tó pẹ̀rẹ̀ ní tíṣà kọ́sìnpẹ̀ yìí gíga yín. ọ̀kọ́là ọ̀kọ́là ìyẹn ti lọ pẹ̀lú tíṣà àgbà. tí bá a ṣe wá lajú wálẹ̀ táwọn ará bíi tí wọ́n wàá fìyà yìí tí wọ́n fi jẹ wá gbére. ẹ dákun ìkẹta wọn sì ń bẹ lábàwá ní àyè ẹ̀jẹ̀ àlọ́ mu bá a bá múrú yóò múrú jáde ẹ̀jẹ̀ àlọ́ ọba yóò wá àwọn tó kù rẹ̀ jáde kékeré àfojú rẹ̀ fọn fèrè ẹ mọ̀jọ̀ ń jẹ wá ń yà yìí gbé. èyí ah! òun náà dáa àbí. sẹ́ni kí ni wọ́n lámbẹ́lámbẹ́ òun máa fòkùn sọ́wọ́ ọmọ ta kí ni táyì táyì tá ń gbà ọdún táwọn ṣe wáyé. báyìí báyìí gbàgbé gbogbo yìí ni wọ́n fi gbà bí ẹ̀ ilé ẹja abẹ́ni ẹjẹ́ ẹjẹ́ ká báwọn ẹjẹ́ ká báwọn wí. àwọn ọmọ náà jẹ́ ìbá mi wọ́n ní. àwọn ọmọ náà jẹ́ ìbá mi wọ́n ní wọ́n ti gbà mí o. Oh, àwọn ìyá rẹ̀ ló ń dà láàmú. jókòó jókòó jókòó lọ́jú jókòó. yéé sì kí ni fún ọ lórí bọ̀ ọ̀bẹ dákẹ́. sẹ́bílì kò sí kẹ̀kẹ́ sẹ́bílì. kí ni ṣe fún ọ kí ni wo àbọ̀ lórí ilẹ̀ wọ́n kó dà mí lóhùn àwọn yòókù rẹ̀ dà. kò dájú pé sẹ́bílì lè sórí rẹ̀ wọ́n lè sẹ́bílì. eléyìí mú kú omi ògùn fèyà àbúyí wọ́n. ó lè ibú ni ọ́ ó yá àwọn yòókù ẹ̀dá. bámi ah. àti mọ́mi mọ́mi bámi ti kú mọ́mi bẹ́ẹ̀ ni. àwọn tó ń bèrè máa rẹ̀ kí bẹ́ẹ̀ fi bàtà gba ẹ lẹ́nu wàhálà eyín mẹ́ta ni ó bọ́lẹ̀ lẹ́nu rẹ̀ olórí ibú olóṣì mo láwọn yòókù rẹ̀ dà. olórí ibú ni ọ sọ̀rọ̀. Eh. lẹ́nu olórí ibú rẹ̀ sọ̀hún ọ̀kan láti pàkọ́ ní béèrè lọ́wọ́ rẹ̀. ẹ̀rọ kan làwọn olórí ibú kò dájú kó lè sórí ire díẹ̀ ṣe wá lè yí ìpàkọ́ ọmọ àlè ní ìpàkọ́ rẹ̀ náà ni ó pa wọ́n padà gé ọgọ́ rẹ̀ mọ́gbó ni. kẹta ìkẹta ni pé mo ti rí wọn ti tó bí oṣù méjì. ìrọ̀lẹ́ ọkùnrin àrùn ìlú ọ̀pọ̀lọpọ̀ oníwọ̀ jẹ́wọ́. máa jẹ́wọ́. léyìí tó ṣe pé láàárọ̀ aláàárọ̀ ni mo rí wàtò kọ́là tẹ́ ẹjọ́ rìn kiri. Ah, bóyá ẹ̀sùn mọ́jú ẹ̀ ńlá la. ìyá rẹ ni ó lala. olórí ibu ni ọ ah, olórí ibu ọ̀tún àtòsí àti wá wọn tì ó dàbí lójú àwọn ìyá mi rẹ lórí ibu ẹ̀yìn wọ́gán lórí ibu wájú lélẹ̀. tó ń gbé mo ah, mo dùn. òbí tó ti mo túnra wo ojú mo là yìí bọ́sọ̀ rẹ. bọ́sọ̀ rẹ bọ́sọ̀ rẹ a ní n bọ́sọ̀. ẹdí ọjọ́ kí n bọ́ fúnra mi náà ara ní ọjọ́. yóò bọ́ kí n bọ́ kọ́lá mo kọ́lá sí kù mo kọ́lá sí kù mo kọ́lá sí kù. ilà ara mi ò jọ lọ. ẹjọ́ mo ti bọ̀ mo ti bọ̀ ó ti yá àtọ́kọ́ tó bá irú irú ẹbí mo wà irú wà irú. ṣàpọ̀ ṣàpọ̀ ó dẹ̀bi ṣàpọ̀ ń lọ tẹ́ ìbá lọ ṣàpọ̀ mo ti rógò láyé mi láì ṣe pé bọ́ọ̀sì lolúwẹ̀ ń wà kí n má dápèrò fúnra mi bíi kọ̀ǹdọ̀tọ̀ láti bíi wákàtí mẹ́ta mi ò tiẹ̀ rẹ́ ni pè mí pé kí ni ibo ni mò ń lọ àwọn fẹ́ rìn gbogbo wọn kò ṣe àrìn lójú títì láì ṣe pé bóyá wọ́n ní kí mọ́tò má rìn láì ṣe pé bóyá bíi strike wà mo tọ́ wèrè ẹ̀gbọ́n ó yẹ ìwọlé ibi tẹ́pá ń lọ níbẹ̀. kí ló máa ń ṣe yín ṣé mo sọ fún yín pé mi ń lọ ibì kan ni àbí òun ni disturb yín. rárá mo kàn rò pé bóyá ẹ̀ ń wá. ṣé fẹ́ fún mi lówó tí máa fi wọ mọ́tò ni àbẹ́fẹ́ gbé mi lọ́fẹ̀ẹ́ kí ló tẹ̀ ń tẹ́ tì mí náà kí ló ṣe yín mo sọ fún yín pé bẹ́ẹ̀ mọ́tò ni ọmọ ṣí mi lẹ̀ náà ó ní gbogbo eléyìí ẹ má bínú ẹ jọ ibi iṣẹ́ pa ń lọ gogogo ẹ jẹ́ kí n gbé iṣẹ́ fẹ́ rè pa ni. ṣé wọ́n rán mi sí i láàárọ̀ yìí ni kí ló dé a ní kẹ́ fi mí lẹ̀ mo ní mo wọ mọ́tò. irọ́ ò lálàáfíà ó dà pé mo tọ́ wèrè lé ni mo tọ́ wèrè ni two hundred naira ni mi mo ò tí ì pa ẹni gbé mọ́tò tó ṣíwọ́ fún mi ẹni ṣíwọ́ fún mi pé kí n lè wá mọ́tò sí owó tí màá fi dìlíbà mi ò mọ̀ ọ̀nà tó máa fi gbé mọ́tò ìfún mi lọ́la ìtọ́gbé fún mi níjẹta bí agídí bí kankan lòlúwẹ̀ fi rówó dìlíbà pé eléyìí sì ṣé kò ṣe wàhálà báyìí torí ọlọ́run ẹ́ ọlọ́run ó dà pé àwọn tó ń bá wọn gbèrin ni mo ì máa lọ jọ́ ìgbẹ̀yìn o máa lọ kọ́ṣẹ́ àwọn tó ń gbèrin ni o máa lọ kọ́ṣẹ́ ni o àbí kí n kúkú gba iléèwé lọ kí n kúkú kàwé gangan dókítà tí mo fẹ́ máa ṣe yẹn kí n kúkú ṣe kò ní sí gbogbo orí burúkú wà lẹ́yìn àpò. fìlà ẹ sá dákun ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà ó sì gààrí kóńgò méjì ẹ̀wà ké méjì bá sì jẹ́ pé bíi iṣu bíi mẹ́rin ẹ bá ń fi rí lẹ ń fi sí ìyẹn olóò tó fúngbà díẹ̀ ẹ dákun kéde ẹ wò mọ́ mi mi ò fẹ́ gbogbo nǹkan ń sọ òun òjì ah, kì í sáfẹ́ lọ́wọ́ èèyàn ni abó náà jọmọ bẹ́ẹ̀ sí yín àmì nígbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́yìn ò jẹ́ ń bẹ̀ ni ẹ wò ẹ kú lórí fóònù fún mi ẹ kú ẹ kú ẹ kú ah gbogbo yẹn gbogbo gọmọ ń ọmọ ìyá yín lónìí. káfí. kò sọjà ni. kò sí nǹkan kan rárá járe. gbogbo bí àwọn bíi ìtòkùn àwọn nǹkan kan tẹsán pé máa ń dé ẹ̀dí bẹ́ẹ̀ ni. ìtòkùn kọ ìta máa ga ni gbogbo ibi tí mò ń débọ̀ra wá ta ìjọba lábẹ́ nípa wọn kó èrò kó lọ́nà fún mi tí n bá ti ń débẹ̀ báyìí mi ò rérò gbé gbàtò sú mi títí títí títí títí ó ní mo ní kí nǹkan tiẹ̀ wá sílé díẹ̀ kí n wá sí mi bóyá ọwọ́ alẹ́ á dà. sì jẹ́ pásíkò gbà téèyàn bá fẹ́ ra nǹkan bíi méjì mẹ́ta tó nílò owó yóò wá di pé kó sọjà ọjọ́ òya èyí ló sì mọ bọ̀ ń láti pé bóyá olówó kan lẹ̀ ń kí ló wí nbà má ti wálé nítorí mi ò rèrè ògbìn nbà kú sọ́nà àbí kí n wara mi lọ odò kí n lọ wara mi pa ṣó òjà wèrè sá àwọn ẹbí ẹ̀ wo lonílábẹ́ òkúta ń bí tí mo fẹ́ máa gbé káàkiri sọ̀rọ̀ ke bó ṣe máa ń wà wo hmm? ní ìranù òṣòjojúmọ́ náà ni kó máa retí mi kí n máa dé kó tó di pé mo fún ẹ lówó ìwọ mọ bẹ́yàn ṣe ń jáde ńlọ tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìyàwó àbí wàá má retí owó lọ́wọ́ mi ṣáàgbẹ̀ gbogbo gbà mo ń bọ́ lẹ́sẹ̀ ni mo ráwọn kan tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn èèwọ̀ wà ní pé kí wọ́n díje kó lọ báwọn ṣiṣẹ́ àbí kí ni kókó nǹkan tó wà nínú ilé fún gbọ̀nà sọ fún mi. sọ. irú sẹ́wọ̀n. ta àwọn tó ń kọ́lé bẹ̀yẹn tó ń rú bísí sópe ó lè bá wọn rù abẹ́ ó pọ̀ jù lọ. ọ̀kànlá kí n rú bísí sókè. tó bàdé ó lè bá wọn rú símẹ́ntì ó lè bá wọn pọ́nmi omi ike kọ́ńtẹ́nà èlò èlò ó mi kẹ́kọ̀ọ́ bí fifteen naira kọ́ ni tó o bá pọ̀ mẹ́wàá five hundred naira nìyẹn á tún níbi kan tó máa dín. kẹ́mi ro pọ̀npọ́n pọ̀npọ́n sórí tèmi kọ́ la kà ni o tó o sì mọ gbajúmọ̀ bí mo ṣe gbajúmọ̀ rà wa wà ní kí mo rù kúrú sọ pé. tó o bá sọ abà tó o bá sọ délẹ̀ máa kó gbàjú fún ìyàwó lórí burúkú ni ẹ bó yáwèrè ni mi ìmọ̀ tí mo fi mú ẹ débi pẹ̀lú gbogbo akọ burúkú tó o ní lábúlé náà bill sands fẹ́ yọmọ ní gbanura dáadáa. èèyàn sì bẹ̀rẹ̀ sí máa rúbí sọ pé ló ti rí yàn fi ládùúgbò ibi tá a ti lọ máa ra gàrí lọmọkùnrin kan ti rí mi ó lù mí ó tẹ̀ mí ó fọwọ́ pa mí gbogbo ara. mo dárò káfílà èèyàn kò fọwọ́ tà yẹn. ọmọ tẹ. ó bù. nígbà kó fọwọ́ kan àyà mi ibi orí ẹ̀bẹ̀ ló gbogbo ló ó yí. ló yí. <laughs> ọkàn mi ò dùn mí. mo dáhùn níbo níbo ló wà. mo mọ bẹ́ẹ̀ o dáàbò tó o bá rí. mo dáàbò. o dáàbò. mo mọ àkókò tó tiẹ̀ kókó fọ́ tí ó dùn mọ́ mi. má sọ bọ́ má sọ bọ́ má sọ bọ́ kò lè já fún ẹ bó ṣe ló dùn mọ́ ẹ wọ́n fọwọ́ tẹ̀ wọ́n lọ́yà ó dọ̀bọ̀ ẹ. ìgbà ẹlẹ́kejì ọkàn ọkàn lára mi. ipa kan ibo ló wà lẹ́ẹ̀sẹ̀yìn lẹ́ẹ̀sẹ̀yìn lẹ́ẹ̀sẹ̀yìn lẹ́ẹ̀sẹ̀yìn ní kí amọ́sá má bọ̀ nílé báyìí mo fẹ́ rí ẹ jọ má bọ̀ lọ́dọ̀ mi gbogbo tó bá ṣe filẹ̀ mọ́ abọ̀sẹ̀ àní má bọ̀. lórí mo eh. bẹ̀rẹ̀ sí rìn eh. gbèrègbèrègbèrègbèrègbèrègbè lórí bíríìjì eh. ń gùn bíríìjì ń gùn gan gbà tí mo. àgùntàn báwo àgùntàn báwo náà. ń gùn gan. ọ̀dọ́n mo sá ń lọ ni mo lọ <laughs> bíríìjì yóò ṣe wá. kí ló ń sọ ọdún sọ báyìí. musa musa ṣe ń lọ lórí bíríìjì ń mò ń lọ lórí bíríìjì ń ah nǹsan mọ̀ wá òpin sí bíríìjì yóò wà ní sọ́kàn <laughs> ni. ẹ̀fọn kọ́. ẹ̀fọn ni ẹ̀fọn ẹ̀fọn burúkú ẹ̀fọn burúkú ni. ẹ̀fọn kọ́ mi gan ni mo bá sàrí oníbírẹ́dì kan bọ́lá ti bá mi sínú bá rún oníbírẹ́dì lọ́ọ̀kan bá sáré lọ́ọ́ bá pé ah oníbírẹ́dì o ìra bírẹ́dì o lọ́ba ni ah, òun ò mọ̀ ní bọ́tà ah, òun ní bọ́tà kí ló wá ní mo ní bá máa ń kọ́ ó lóun ò ní kí ló wá ń tà gan-an kí ló ṣe ọ lójú. Eh, níbo. wọn kó dàbí pé nǹkan kan kó ṣe ọ lójú ojú rẹ ní pọn. ó pọn ẹ bóyá nǹkan tí mo ti mu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló fà. Eh. pẹ̀lẹ́ tó ti yí ọ hmm. ọba ní tí lòun ní nígbà tí ó po títa ń wí tán mo bá dàjẹ́ ah, ara mi kọ́kọ́ fẹ́ balẹ̀ ìmọ̀ pé tí ìtútù ni ó ṣẹlẹ̀ lára mi gan-an <laughs> inú mi dùn tó ti yí ọ bá ní èmi ò fẹ́ o èmi ò fẹ́ tí tútù o n bá bìbínú gbé ike rẹ̀ fún ọba tó po tí kan gbígbóná ni tó gbé mi báyìí. tí mo dájẹ́ báyìí ojú mi mo rà. olórí olórí burúkú yẹn ni o ah! ṣe máa ń ṣe bí wèrè gan báyìí ná o tiẹ̀ mójú ọmọ rẹ o tún ṣubú lólúwẹ̀ lẹ́sẹ̀. ẹ fojú bá ẹ sọ̀rọ̀ àfọwọ́ bá ẹ sọ̀rọ̀ àfi gbogbo ẹ̀ bá ẹ sọ̀rọ̀ ẹ forí burúkú wo ló wà bí kì í ṣe torí tiẹ̀ ni mo ṣe ń ṣe gbogbo ẹ̀ ni o dẹ̀ tún jókòó náà o tún tìrì kan o rí pé ṣẹ́ wà lẹ́ẹ̀tì mo fẹ́ ṣe ni àbíjọ́ wo ni mo fẹ́ fọ́ òkè olúmọ tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi ọjọ́ wo ni mo fẹ́ fọ́ tán. sọ fẹ́ gbọ́ sọ fẹ́ gbọ́ so fẹ́ gbọ́ tọrọ mo mọ tó ń sọ mo mọ tó ń sọ gbogbo mo ṣe ń sọ̀rọ̀ mo mọ pé gbogbo ẹ̀ náà ni sanra lórí rẹ ti sanra lórí rẹ tó ń sọ báyìí tó ń sojú báyìí tó ń ṣe gbogbo ẹ̀ sẹ́mi ọmọ pé oníkí ń bọ̀ ta ni mo mọ̀ mọ̀ ni. ó mọ̀ mọ̀ lóòdì ṣe jáde. ṣé wọn nìkan ni kò mọ dáyé jẹ ṣé ntájọ sọ ni ṣé bí tájọ fi ọ̀rọ̀ sí ni ntájọ sọ tẹ́lẹ̀ náà kọ́ ni pé táyé bá ti débì kan o kájọ jayé o tí kíní kan bá ti dé o kájọ ṣe o wọ́n wá fẹ́ mọ dáyé jẹ irọ́ kémi ọmọ lọ jókòó síta kíwọ kíwọ nìkan bọ̀ àti ọmọbìnrin kan wà lónìí nítorí kó sọ mi pé tí n bá ti lóye ìṣẹ́jú báyìí o kí n kalẹ̀ kún o kíwọ bọ́ta kémi ọ wọlé o. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ àwọn eléyìí ò ń ṣe bí àwọn ọmọ rèébè ká kò ń ṣe bí lídì lídì di jẹrí o àwọn eléyìí wọn búra rárá. ẹ wá èmi ò ṣe ọmọ rádaràda o ẹ má fojú òṣì wo mi mo rí ọ̀kan là ó dẹ̀ wùn mí ni mo dúró tì so ẹ má bá ti yín lọ. àwọn òun ló ti gbọ́ tó ti fún ẹ̀yàn kì í ṣọmọ rádaràda o iṣẹ́ àwọn ọmọ tó kàn lè máa sọ pé òun wọlé òun jáde fún o. ẹ ìwọ mo mọ mo mọ pé ọdún tó bá sọ ọ̀rọ̀ tá a bá fọ fún béèrè náà kàn ní béèrè ọ̀fọ̀ bọ́ta ibi náà ni olórí fọ̀rọ̀ sí lẹ́nu náà kàn ní sọ jáde o ọmọ tí mo sì lè ṣe fún ọ ní tí màá ṣe fún ọ tó wà nù mí Ọlọ́run gbọ́ ọ ni pé tó bá ti pẹ́ tó bá ti lè pẹ́ sọmọ kó rẹ̀ wà lọ́wọ́ mi tí màá ti kó owó tó ń bá lápò mi lọ lé kó pa mí. wọn bí àlàyé ìdá kó kó mi lọ wàá kówó tèmi lọ. ẹ jọ nítorí Ọlọ́run mi ni kẹ́ máa lò tẹ bá ṣáà ti ń lọ ẹ kó owó yín sílẹ̀ kémi ò kówó lẹ̀. ó kówó lẹ̀ ló sọ kówó lẹ̀. o ti o ti o ti ń béèrè owó sẹ́tò tí ì ṣe irọ́ wàá gbà lọ́wọ́ mi wàá gbà lọ́wọ́ mi alájà jẹ́ òsì. kó kówó lẹ̀ ló wí. nǹkan lè mọ́. kó kówó lẹ̀ ló sọ. ẹ mo má tiẹ̀ dá lóò lórí mi ń kúrè mo kò gbogbo wéyé díẹ̀ náà ló ń dún ẹ lára tá a gbó ẹ. mo dá kí ni sáré náà ni ara ẹ̀ àjẹdán àbùkù sẹjọ odò òde o jọjọ lè wà báyìí o lè wà báyìí yéè yéè má bò má ah ah ah ah mo borúkọ mi mọ mi borúkọ mi mọ ẹjọ. ṣe ẹ kàfílà máa fún ẹ lọ́jọ́ kan o látọjú oorun máa rọ èpè fún ẹ gidi kí ló máa ṣe náà wàdé máa jí mi látọjú oorun kí ni nǹkan tó bá fẹ́ sọ o mọ tí mo wà nígbà tó jí mi ni o mọ tí mo ṣe ni o orú àlá tí mo ń ni bóyá àárín àwọn emèrè ni mo wà bá rìn àwọn àjẹ́ ó dẹ̀ ń jí mi àánú ẹ̀ ń ṣe mí wà á jí mi ńjọ́ kan jọ́ tí mo wà láàrin àwọn kan tó ń ṣèpàdé burúkú burúkú wọn á ní ọ̀bàràǹkà ọ̀bàràǹkà káyọ̀dá síbi tó bá wù ni ríranu òṣì kó fẹ́ sọ náà kò dẹ̀ ní nítumọ̀ tó bá dẹ̀ jẹ́ ti bí ni ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin la ṣe kó tó di pé mo sùn ó máa tún béèrè mi ìsìn ló máa pa olúwẹ̀ má pa mí o olúwa má pa mí o má jẹ́ kábàámọ̀ pé mo mú ẹ wá bí o. ó dá mọ́ bínú mo fẹ́ rí ọ ni. abẹ́ mi sọ tó bá fẹ́ sọ ọ̀kànlá ṣé bá ṣe jókòó tá a mọ̀ wòre ó yẹ kí ká ti mọ̀ ṣètọ́jú oyún inú mi a kàn ń sùn à ń jí. máa ṣètọ́jú oyún ògbọ́rọ̀ rádaràda oṣù tó ń jáde lẹ́nu ẹ̀ ìwọ ló foyún síbẹ̀ àbí wọ́n lọ́rùn tó ń dàtọ̀ sí mi lára àbí wọ́n ló ní agbára tí mo fi ń rú àtọ̀ dànù wọ́n ló ní energies tí mo fi ń jẹ́ tí mo fi ń rátọ̀ sí ẹ dànù lára. branu bẹnu sípò tí tí ìbá sọ pọ̀lọpọ̀ àwọn ará àdúgbò tó ń jẹ́ kí n mọ̀ pé ó yẹ kí n ti lọ sọ́sibítù kí n mọ̀ lọ sí pàdé àwọn olóyún. àbò lórí burúkú làwọn ará àdúgbò yìí ṣáṣì èrè ni wọ́n ní ṣọ́wọ́n kí n mọ̀ kí bàbá táwa ni bàbá táwa ló máa sọ ṣọ́mọ̀ ṣọ́wọ́n kí n tó ló dọ́rù ni bàbá táwa yìí kíni tó wù kó wà kò ní dá fún ṣọ́mọ̀. táwa àwọn táwa àwọn ọmọ kẹfà ló bí tó fi wáyé àlémùsùn lọ́dọ̀ kì í ṣe àbátáwà màmá bísí ni ìyá bísí ni oníṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ọ̀ranù ìgbà tí mo ti rí wà tí ẹ̀ níjẹ́ ta ó ní mo ti mọ̀ pé oṣù fẹ́ wọ̀nù léyìí ìyẹn ìyá bísí àbí ilé mọ̀ṣú náà lòun náà wá ṣe ó fi ilé ọkọ ẹ̀kejì ilẹ̀ ló fi wá fẹ́ bàbá kápẹ́ńtà bàbá kápẹ́ńtà tó fẹ́ náà tó fẹ́ sílé náà ó ti ń gbìyànjú àti kúrò bẹ́ẹ̀ ọ̀nà àti òrìkì fẹ́ dà lé ẹ̀rú ẹni tó jáṣẹ́ wò ni olórí burúkú ni. ẹsẹ̀ yarí sí i kì í ṣe yarí sí. bẹ́ẹ̀ni. tájù ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti gbà. tájù tó ń dẹ́ ẹ̀ láàmú tájù ọ̀rẹ́ ga ni ó ti gbà fún táwọn méjèèjì jọ ń wá bẹ́ẹ̀ tọ́nà ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbí ó ti gbà fún gani wàá kọ́ sí tájù nínú ipe kó má bá wọn sọ̀rọ̀ kó lè máa kó lè máa lo sand cruise kó lè máa lo sand cruise àti pé kó máa bá ẹ sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ ipe kó lè ṣe kí ni kó lè gbà fóun kó lè boyún jẹ́ èsì wàhálà ibi wọn bá bá yí ẹ̀ dé àwòwò o ní tèmi èmi ò ráyè ọbísí um, hospital hospital mi ò ráyè ẹ ṣó ti yẹ o tí mo ráyè gangan o ní alágbo ọmọ kò dẹ̀ sálágbo ọmọ tí mi ò mọ̀ dáadáa tó bá ti já mi màá mú ẹ lọ́dọ̀ alágbo ọmọ pé owó ọsibítù mí wo ọkọlá gbogbo nǹkan tó ń sọ wọn ò bá mi ní rárá torí wọn jẹ kó yé mi wípé bí n bá lọ sípàdé àwọn olóyún bá mo wọ sẹsẹ yóò wọ sápá àbí kóyún jó dànù pé ọmọ lè lọ jókòó síbi tí òun yóò jókòó sí wọn bá mi sọ kátikáti. tó bá bí ìyá láyé ẹ̀dá ìwọ bí ọmọ mi tán kó má létí tàbí kó o bí kí mú ẹ lọ kákò àbí kó o bí kó jẹ́ pé ojú kan ló máa ní lórí ibi tó ti rojọ́ káàkiri ṣé òǹkè mi ti sọ fẹ́ẹ́ bẹ̀ tó bá ń rìn tó máa ń rìn tó máa ń fún dì o máa ń fún dìmọ́ra ṣé òkè bó ṣe ń pàdípò tó ń fún dìmọ́ra ẹ ọmọ lòun fún pọ̀ àbí òun làwọn èèyàn rí lọ́sọ̀ pé ọmọ lè yòrò ìwọ lọ bímọ mi tọ́kọ́ yòrò kó má lọ nídìí òun ọ̀ka ọmọ mi wà tó yẹ pé wà máa gbẹjọ kó wọ́n máa sùn ni nígbà tí díẹ̀ bá ti yòrò tán wàá rírọ̀ wò tàbí kíkiní ẹ̀ lọ kéré kó o bímọ mi tán kíkiní ẹ̀ kéré mọ́ ọkọkùnrin ló máa bí tí kíkiní ẹ̀ bá lọ kéré tí mo fi wọ̀n tí mo rí pé tó bá dàgbà kò ní tó tèmi èmi kọ́ ló bí fún ọmọ àlè ló bí o o máa dá padà sílé yín ni wọ́n bí jẹ́ kí n sọ fún ẹ ilé mi ni mo wà o àwọn abíwẹ́rẹ́ abíyọ̀jú àwọn olórí èkó olórí ẹja tó mọ gbogbo àwọn kan tó èèyàn lè lò tó má jẹ́ kó ń tóbi gbogbo ẹ̀ ló wà ní kàwọ́ mi tó bá ti yá máa mú ẹ lọ́bẹ̀ ọ̀rọ̀ hospital kò sí lọ́rọ̀ tèmi o kò tiẹ̀ sí nǹkan kan mi ò lówó lọ́wọ́ ni. olówó mi ní ní. ìwọ kí ẹ sáré ohun tó ṣe fún mi rẹ ń gbọ́dọ̀ sọ́kọ. ní kí wọ́n wọ́n ta you fake laces eh? the bangladesh of herbalasis ni gbogbo eléyìí tí mò ń wí. sísè sísè mọ̀ pé gbogbo òyìnbó wí rẹ̀ tó fi tàn mí jẹ́ lábúlé ó lè mọ̀wé ìtìdí ọyọ́ mọ̀ náà. èmi sì tọ́jú oyún o. tó o bá tún fà mí tó o bá jẹ́ kí n sùn mo mọ̀ kọ́ gbọ́n tó ń dá tó o bá ṣe ìṣìfà mí tí kìíní ìbálò le tí kìíní ìbálò le máa gún ẹ pa máa gún ẹ pa gbogbo oyún tó wà nínú ẹ tó ń dùn ẹ nínú tán ni kó o máa lọ sí amtilamta fún máa bàjẹ́ láàrin ìṣẹ́jú méjì. èmi sì tọ́jú oyún. kàfílà ṣáà kò ní bó ṣe ń fa òun ràn. ẹni ẹ tọ́jú oyún. màá gún ẹ pa o. màá sì tọ́jú oyún màá sì tọ́jú. kabila. màá sì tọ́jú oyún. kabila. màá sì tọ́jú oyún. o ma tún kabila yáa o ti bu. kabila o ti bu. màá sì tọ́jú oyún. kabila màá gún ẹ ẹ ìwé sí ẹ̀fà lọ kútọ̀ lẹ lọ kútọ̀ mi kútọ̀ mi ìbára ìbára ẹ wọlé ẹ wọlé ìbára kútọ̀. ṣàánú èèyàn ni tí ọjà ò bá yá àmá pariwo tíṣẹ́ ìbádẹ́ tún pọ̀ jù náà àwa la tún máa la máa tún máa complain pé eléyìí ti pọ̀ jù àwa la tún máa pariwo pé ó ti pọ̀ jù látàtàrọ̀ ẹ̀kú kí n tó gbé yín bẹ̀ yẹn olójú ti ń kọ́ mi ẹjọ́ tó lọ́ọ̀ tí bá ríbi tí wọ́n ti ń tà máa la tí mo ti lè fi dìbò sílẹ̀ ẹjọ́ ìmọ̀ máa sáré fún ojoojúmọ́ lọ kọ́yàn kó má lọ jẹ́ pé máa lọ gbé yín hági ká kútọ̀. problem. Eh? ẹ má ṣe fàájì kò sí wàhálà ilé ìtura kan wà níwájú bẹ̀rẹ̀ náà má dé bẹ̀jẹ̀ káyà ká ṣe fàájì ẹ mígùn ẹ̀ ọjọ́ gbogbo ẹ̀jẹ̀ dé mọ̀ orógbó kú ọ̀nà náà kú ọ̀nà náà jọ ọ̀nà ìbí yẹn dé sálọ lọ́wọ́ kan orógbó jù sílẹ̀ lò sílẹ̀. ẹ lo ẹ̀ ń gbọ́ mi. ẹ kí n tó wálé ó máa fẹ́ jẹ́ ni o. ṣé kò sí ìtòkẹ́ délé báyìí. ẹ mọ́ kàn kó o pé a wà ní secretariat báyìí báyìí báyìí báyìí báyìí mo yẹn ń bá ẹ sọ̀rọ̀ yìí ọ̀dọ̀ gómìnà la wà ẹ à gbogbo ẹgbẹ́ oníta ìzí lọ́wọ́lọ́wọ́. ìpàdé. ibẹ̀ la wà yìí. <laughs> ọ̀dà ẹ bá ń gbé fún bàbá tá a wà. mo bọ́ sí kọ̀rọ̀ ni mo kúrò láàrin àwọn èèyàn. ó dà ibi tó wà ìwọ kúrò ń bẹ ọba ọta láà gbọ́ pé nǹkan kọjá lọ ń kọjá bọ̀ à ń gbúrò ẹsẹ̀. kò sẹ́. ọ̀kọ́là ó dà gbé fún bàbá rí sí. kò sẹ́ tí mo lè gbé fóònù fún bí gbogbo àwọn bàbá bàṣírà bàbá rí sí wọ́n wà ní ibi tí a ti ṣèpàdé lọ́hùn. kò tún sí bàbá rí sí ibi tí wọ́n wà ẹ gómìnà ló ló ń fẹ́ bá wa sọ lórí wàhálà tó ṣẹlẹ̀ láàrin ìlú náà ni láàrin àwọn onítàìsí àtọlọ́kadà ẹ̀wọ̀n ní bó ṣe ń sáré kó sí wà lẹ́nu táwa náà ń gbì wọ́n dànù àwọn làwà láwọn ti ń sáré jù àwọn làwọn ò ní sùúrù wàhálà yẹn ṣá pọ̀ ó dẹ̀ mọ̀ pé ní unity débi wà èmi lọ̀gá ń bẹ̀ èmi àtún nílò láti dúró láti ṣàwọn pàdé kọ̀ọ̀kan lórí ọ̀nà àbáyọ bóyá máa ṣàwọn ètùtù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ni ká má kàn fi toníwèé bọ̀ lórí ká má kàn máa gbá wọn ọlọ́kadà dànù sọ́wọ́n kì í bí pé ògùn payọ̀ náà ni. èmi ti gbọ́ kò sí wàhálà ẹ̀sìn jẹ́jẹ́ ń bí ẹ wà. ẹ̀ẹ́ mo á ń sọ owó lè tó bí ọwọ́ alẹ́ àbìgbà tí n bá dé náà wà á kọ́kọ́ ẹ káàbọ̀ náà ni. ọkọ mi <laughs> <laughs> ah, ọkọ là ọkọ là ọkọ mi awakọ. awaye awaye. ọkọ là sì mọ̀ mí ọkọ là mọ̀ mí ó dà mọ́ ẹ̀yin obìnrin ńkọ́ ẹ̀yin obìnrin ńkọ́. ìyàwó yín lẹ̀ ń pè yẹn o. bí bá ṣe nǹkan tó dé tó ní ká wá rí òun lémi ọmọ èmi ọmọ tí yàbí tó fòjá ràn pọ̀n ẹnìkan ẹnìkan wá bòmọ́lé ah, ṣùgbọ́n èmi mọ̀ èmi mọ̀ pé ò síbi kankan kankan mo mọ̀ pé ibi tó wà tó dákẹ́ rọ́rọ́ ò ń bẹ pẹ̀lú èèyàn ni. ṣé èèyàn rírú ẹja tó wà wájú èèyàn èèyàn ni wọ́n gbọ́ ọ̀nà téèyàn máa fi wò pé gbogbo nǹkan tó fẹ́ dìyàn lọ́wọ́ pátápátá kódà kó jẹ́ òkè ló fẹ́ dìyàn lọ́wọ́ láti bì wó èèyàn yẹ òkè sẹ́gbẹ́ kan. ẹja o ẹja yìí èmi lẹja. <laughs> ẹ má jà tanra wa jẹ ọ̀mù ni ẹ ah. mi ti re èèyàn kò mọ tító ìrí. mi máa ti bẹ̀rẹ̀. tó o bá bàṣẹ lè ló máa di gòkè fa gbogbo ìtàdé bí o mà ti tọgbọ́n ṣẹ́jú. láàárín ọgbọ̀n ṣẹ́jú yẹn gan mo lè parí kírètì kan. ṣé kò tijú fún mi ni. bẹ́ẹ̀ni. láàárín ọgbọ̀n ṣẹ́jú wàá mú kírètì ọtí kan tán. màá mú kírètì kan tán. má mú un bí. Ah, ah. sórí àní kírètì kan má mú un bí. Eh. sórí lè tó fẹ́ mú igan màá ní kán dá padà obìnrin yẹn. kí ló dé kó má dá padà náà ìtò ah, ti mú ìmúfẹ́ ló tó díẹ̀. Mm, ok ẹ jẹ́ ká filẹ̀ lórí ilé ìkún filẹ̀ bẹ́ẹ̀. mo mọ̀ kí òun rò lọ́kàn àmọ́ sọ̀jáde pé òun rò pé torí owó ni mo ṣe ní pé kó o má ṣe eléyìí wo lóòótọ́ lóòótọ́ owó tó wà lọ́wọ́ mi owó wà lọ́wọ́ mi ó lè jò owó àjọ alájọ o àmọ́ owó ìwà lọ́wọ́ mi ń bí. èsì yekíye èsì yekíye tí mi ò lè nà lé lórí o tọ́ba nípa tóbìnrin mo ṣèké obìnrin jù láyé lọ́rùn. ìṣúlẹ̀ kò pé náwó náwó ni náwó dẹ̀ kí n complain náà. àmọ́ má kàn ṣe eléyìí márùn tó mú iná ti tó fún ọmọlúàbí obìnrin láì ṣọkùnrin má mọ̀ tí mọ̀ ẹ́ ah. ó ga ọ. ṣé mo pé ti sọ lẹ́ǹkan pé ọ̀dọ̀ gómìnà lẹ́wà hmm. ṣe rí gómìnà yẹn báyìí. bàtà yẹn ga jù. Ah, bólú ń lọ. ó ti wọlé tọ̀ yín wá báyìí ẹ̀yẹ ṣàwọ̀ báyìí. Hmm? ó dì. Hmm. kí ló bí sí. káyà. Yo, ah, yóò ò jẹ́ kí n ṣe èdèkèdè èdè tí mò ń sọ èmi fúnra mi ò gbọ́ rí ó kò lé mi ó kò lé mi. pẹ̀lú lẹ́tà bọ́bá lẹ́tà sẹ́yìn ó yá èmi ti ṣetán yẹ ká máa lọ o kó tó di pé gbogbo ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàjúdé o mi tiẹ̀ mọ̀ pa máa pẹ́ tó ìgan rárá. ẹ̀mí náà ti ṣetán fún mi lówó. Ah. mo ní kó fún mi lówó. èmi ò yẹn gẹ́gẹ́ bí aṣẹ́wó òṣìṣẹ́ má béèrè owó lọ́wọ́ mi lórí pé mi àtẹ́jọ́ wá sí hòtẹ́ẹ̀lì wa sùn. ojú gbogbo yẹn lẹ́ o èmi àti àjọ gbádùn ara wa ni o ìgbà mi ìgbà máa tún ṣe ìhun ló yẹ kó wà lọ́kàn ẹ̀ kò yẹ kó má béèrè owó rárá jálọ̀ jàre má bàmí dàpàrà àbí kí ló ń ṣọkùnrin mo ní pé kó fún mi lówó ṣé ìrí tí wọ́n gan rí mi ṣé mo sọ fẹ́ pàṣẹwó lèmi gan fúnra mi àbí mo jọ aṣẹ́wó. wọ́n máa ràn júmọ́ mi. mo ti ràn júmọ́ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọgbẹ́ni fún mi lówó jọ. a ò rò pé jára àwọn tẹ́lẹ̀ òde òde òde òde ti fẹ́ máa òde fẹ́ máa jọ wọn. wọ́n ló mọ. abájọ wọn ti sọ bẹ́ẹ̀ náà pé téèyàn bá gbóbìnrin wá rú bí kó máa tọ́jú owó tó máa fún ni adéwàdìbí ilé ẹsẹ̀ yìí asọ̀fẹ́ pé kó má mú mọ́ kó má mọ̀ tí mọ́ kó má mọ̀ tí mọ́ àgbà tó gbàdórí ìkẹwà tó bá yẹ pé tàlẹ̀ ọ̀tí lọ́ọ́ jẹ́ ọmọ yẹn tó bá máa tọ́ ti ń ta inú òtẹ́ẹ̀lì bíi náà láti rọ̀tí ọmọ yẹn tó jẹ́ times four times two be times four òun lówó tá a fi rẹ̀ yọ kọ̀ọ̀kan. ó ṣe fàájì fún mi nìyẹn ó ṣe nǹkan tuntun. mo lè rà náà torí nǹkan tí mo fẹ́ ṣe náà ni àṣẹ náà tó agorí ẹ̀kọ́ tó ṣẹ́jú mẹ́ta tó lù ẹ̀ ti ṣe wọ̀ ó dẹ̀ rẹ̀ yàn sí bẹ́ẹ̀ ní kó gbàyàn lóògùn àkúmọ̀ tó ń fi ṣe ẹlẹ́dàbí adẹ̀ bí ẹ gbogbo tí mo ti lọ ra ó sì wàhálà ó yà ó nì ó rè. kí lélẹ̀. one two. ṣó o ṣì èrè. èpè. yes èmi. ṣé o wà all right. mo dárò. owó kí lélẹ̀ náà ṣé o wà tán ní àbówó yọ. èmi ló ń halẹ̀ mọ́ ló ló dárò ló ṣépè fún. mi ò rò pé o mọ̀ mi ṣá sórí ẹja ńlá tó ti pè mí nígbà tá a wọlé òun náà ni kò ra fi mí sílẹ̀ gbọ́ ṣílómi tí mi ò bá gba ten thousand naira lọ́wọ́ ẹ̀ kí n tó kúrò mi báyìí wà á mọ orí èèyàn tí mo jẹ́. mo rò kò rí èrò pé eh. ten thousand kọ́ mo ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ ní àbí mo fẹ́ sanwó rẹ̀ ìwọ jẹ́ láńlọ́ọ̀dù lémi tí màá fi san owó rẹ̀ ń ti owó rẹ̀ ń dèjì fún ẹ ten thousand kọ́ five million ni àwọn tó jẹ́ ìyá ìyá ẹ ìyá ìyá ẹ ni mo sọ tí bá gbé ọ̀wá bíi eight fifty ni eight fifty ni wọ́n máa gbà wọ́n tí ò tó wọn gan tó yẹ pé wọ́n lẹ́nu tó wọn seven fifty ni wọ́n máa gbà kàn gbà seven twenty mo á fún ẹ one two mo fún ẹ one two o bẹ̀rẹ̀ sí ní halẹ̀ kí ló ń ṣe ẹ́ àpẹ́ ẹ̀ lẹ́ni tó rọ̀ ní pàkéjì díẹ̀ láṣẹ pọ́n ẹ̀ lé. àwọn ìyá láyà tèmi nìyẹn èmi lòún bá nájà. ọjọ́ mi ti bá padà gbé ẹ wá bí tó o bá gbà six fifty kó o pè mí lọ́mọ àlè ẹsẹ̀ ló máa fi rìn délé lẹ́nu wàá ríran o dẹ̀ mi o. o fẹ́ jàṣẹ́wó tó jẹ́ lọ ni ṣe fẹ́ mọ̀ kàṣẹ́wó ní ẹni èmi ò kí ló ni. èmi ò wá sọ pé wọ́n jàṣẹ́wó alẹ́ rẹ̀ mo jàṣẹ́wó o jàṣẹ́wó danger life. ọ̀kànlá. ọmọ ajé ìgbé. ojú ọdẹ balance ǹjẹ́ o jẹ́ mọ̀ pé gbogbo èrò tó ti ń gbé látàárọ̀ ẹnìkan ni <laughs> láti bus stop. NNPC. NNPC eh. ẹ wọlé. Ah. ṣé ìkúkú sọ̀rọ̀ ìṣàtàkì bá gbé yín lọ́dún náà máa da ìlànà àbí ẹ ṣàjà máa lọ. dáàbò kan lè máa rún pa yìí ni kí máa dẹ́yìn nìkan gbé lọ. ẹ bá jà wọn fún mi gan. ẹ jà lọ. ibara mu. ibara rẹ lọ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹrọ wọlé èmi aláyípo. ṣe ní chincha. ẹ fi jẹ́jì lẹ̀ kí ni ajẹ́fúgbájẹ́ burúkú lè ní ẹ̀rọ wọ̀ bẹ̀ ṣúbẹ̀ ibara ibara sista ṣé kí n gbẹ́yìn nìkan kí n má gbẹ́yìn lọ ṣáàtà ni mo ṣáátà mo ń gbé látàárọ̀. ó tó di pé o wá gbé èmi tàfijọ́ débi ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ẹnìkan ṣo náà ló ń gbé láti àárọ̀ kànlá èmi ni mò ń yí padà tí mò ń yí padà títí o fi gbé mi débi ìwọ ló gbé mi wàá mú mi. Ah, má sọ mọ́ mo ti mọ̀ ẹ́ mo ti mọ̀ ẹ́ má jẹ̀wọ́ ara ẹ̀ mọ́. ìpinnu tí mo fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ gangan gangan òun ló ti ṣẹlẹ̀. àwọn ah, jàre má ti rẹran mi mọ́ mo ti mọ̀ ẹ́. nǹkan tí mo fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ má bá lóore jẹ́. wọ́n ti dòkú lọ́wọ́ mi nìyẹn ni wọ́n fi mú dòkú mo fi lọ. ọ̀kọ́ra mo fẹ́ jẹ́ kó mọ̀ mí. àní mo ti mọ̀ ẹ́. àmọ́ lóò tí mọ̀ ìyàbọ̀ ìyàbọ̀. ibo ló ń sá lọ. ìyàbọ̀. ọ̀kànlá. ó tiẹ̀ wá dáa bẹ́ẹ̀. O dá mi mọ̀ lójú ayé O tún dá mi mọ̀ nírú ipò tí mo wà yìí. mi ìmọ̀ kò ti kú mi ìmọ̀ kò ti kú ah, mi ìmọ̀ kò ti kú jọ̀jọ̀ lọ. ọ̀kànlá ó ṣe wáá jẹ́ gan wípé ìwọ ò mọ̀ jábó lọ obìnrin tó o bá ti rí àfi kó o máa bà wọ́n téètéètéètéèté. àfi ṣé ni. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni àwọn ọkùnrin tó wà tó jẹ́ irú ẹ̀dá bíi tiẹ̀ báyìí ni wọ́n ti bà wọ́n láyé jẹ́ tí wọ́n ti fi wọ́n pa àwọn òbí wọn lẹ́kún. ó wá torí ìgbádùn ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì mẹ́ta tí kò kọjá márùn ó tún fi fi iṣẹ́ tó ń ṣe látàárọ̀ sílẹ̀ ó fi gbé mi wá sí yàrá ìgbafẹ́ ń bí ọ̀kan làwọn ó fi mí pa àwọn òbí mi lẹ́kùn ó dá ẹ̀mí mi légbodò èmi náà wà ní fi ẹ́ sílẹ̀ láì dásẹ̀ rí ọwọ́ mi fún ẹ torí tí mo bá kọ̀ tí mi ò fi ẹ́ pa etí ọwọ́ mi ó máa tẹ̀síwájú ni láti máa bà àwọn obìnrin láyé jẹ́ lọ. ẹ wo wo wo wo jọjọjọ tó lọ lọ mo ti yí padà rárá bó ṣe sọ mo ti yí padà jọ wá ṣe ẹ ìjẹsẹ bọ wọn dáhọ ẹ àtẹdásì àtẹdásì àwọn tó wà lọtẹ. àánú ẹ ò ṣe mí rárá kó o pariwo dọ́là kó o lè rẹ́ni dá ẹ lóhùn ọ̀kan láwọn ó yá gbà.